tún ti dòde o lórí Fresh FM. bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. wetin. apiva gbà. èwo ní jẹ́ fà. fà. flower mo tiẹ̀ kọ́kọ́ gbà gbogbo kómìdé kò mí. flower sẹ́yìn ò ní ó ṣeé ṣe búrẹ́dì nìyí tó ti ń tàn yín yín ìyá tó. àní ọgbà flower lọ́ọ̀ mi. èmi ọ̀tá o flower. ó wà romantic káti ẹ̀ ní èmi rẹ̀ àkéṣe pa fẹ́ ṣe rádaràda ìyá o àmọ́ ọ̀rẹ́ sọ̀rẹ́. ọlọ́run ti bá mu ka yín lápá kò. kí ni. ẹ̀yin oní fal fal fal fal. ìhìn ìhìn tí tiẹ̀ tó gbàgbé àwọn iléèwé kan bẹ tí wọ́n jẹ́ iléèwé aládàáni hmm. tí wọ́n ti ń introduce nǹkan tí ò dáa sórí àwọn ọmọ kéékèèké. ṣáwo. ẹ pé ẹ mú ẹ̀bùn wá ẹ fún ẹnìkan ah, wọ́n fẹ́ sọ ti ń jẹ́ èmi ò mọ̀. wọ́n ń kọ́ wọn ní ìfẹ́ ni wọ́n ń kọ́ nífẹ̀ẹ́ ni. ká bá a ṣe lè nífẹ̀ẹ́ ara ẹni. ok kése ilé ọkùnrin sóbìn. ok wọn ò ní sọ délẹ̀ torí mi náà rí i pé àwọn ìnáròbó tíṣà hmm. náà làwọn tí wọ́n kúkú gbà sáwọn iléèwé yìí. àdúró náà sọ̀rọ̀ fún mi bùlá báwo ni o ṣe jẹ́ àní ah, wọ́n sọ fún ọmọ léwe pé ẹ gba wá o kẹ ẹ ra nǹkan kẹ ẹ ra kẹ ẹ wá present ẹfẹ ntẹ kẹ wá exchange yẹ o class irú rádaràda wo nù ah. ilé ìwé ti bẹ́ẹ̀ lọ sọ́ra yín o. Ah, ìwọ má fojú rádaràda wo kò sẹ́ni tí wọ́n bi tí ò ní rí wì. ó yẹ sọ ó sì lè dáná. wá sọ wá sọ fún mi ó sì lè. sọ dáadáa tí ń bẹ́ẹ̀ nu abídí o. ẹ pé ẹ kájọ wà ní ìrẹ́pọ̀. ìrẹ́pọ̀ ìyàwó ọmọ yìí mm, ọ̀pá kẹlẹ́ nìkan ọmọ yìí ọ̀wọ́n ọ̀pá méjìlá wọn wọn ọpọlọ wọn ó ń sáré jọpọlọ àwa tá à ń bá wọn sọ̀rọ̀ lọ. digital age ẹ rò pé wọn ọ̀gbọ́n ni hmm. ọmọ ìgbọ́njú wọn gbọ́n jù wá lọ púpọ̀ jù àwọn nǹkan kọ̀ọ̀kan tẹ́lẹ̀ pọ̀ lè ṣe àkóbá ẹgbójú wọn kó bẹ́ẹ̀ gbọ́kàn wọn kúrò níbẹ̀ ọ̀dà fúláwà tó wọ̀ gbé káàkiri ní ìsìn mo ní ọgbà kó gbóòórùn ẹ̀ ṣe bó sì gbóòórùn hmm, ó ṣe ọ̀rẹ́ mi imú mi sharp bàjẹ́ kò sóorun kankan bẹ̀ mo lọ́lọ́ ti rẹ́gi mọ́. fúláwà tèmi gbé fún ẹ. ẹ̀yin tẹ́ ń gbé fáàlì káàkiri báwọn kò ní ní ash wednesday bẹ́ẹ̀ sì máa ṣe rárá káàkiri ash <laughs> wednesday. mo fẹ́ kí n dàbí jésù nínú ìwà pẹ̀lẹ́ òní ni mm, òní ni ah olúwa dáríjì ọmọ rẹ ah, bá mi eh. gbé fúláwà yẹn mo withdraw ẹ mo withdraw ẹ. kọ́kọ́ sọ́nù torí pé òní ni ash wednesday ẹ bẹ̀rẹ̀ lẹ́ǹtì ṣé lẹ́ǹtì bẹ̀rẹ̀ lọ́la ìwọ olóhùn tó àwa ṣe sórí jọ sí àwẹ̀ wọn parí báyìí gbága. Ramadan bẹ̀rẹ̀. rárá okay. Ramadan kú bí oṣù kan ó díjọ́ mẹ́ta báyìí lẹ́sìn okay okay. ìjọ tí gbogbo apalapa ìlú apala tí ẹ eh, fẹ́ parí eh, kìnìún eh. tẹ́fẹ̀ẹ́ máa gbé April full butter ìjọ náà ní Easter Monday. bẹ́ẹ̀ máa kó yẹn ń gẹ̀ lọ́jọ́ ọdún ni o kò yé mi ọlọ́run ti sọ wọ́ọ̀kì kínní o <laughs> kó ní kálukú fi ẹjọ ẹ gbogbo tí ń ṣe yìí gangan náà ẹ ẹ sí ẹ ẹ sẹẹtọ ọpọlọ yìí náà. yẹ a ṣàgbé fúláwà kíka para wa ni ibi ayé bá ti bọ́ lọ́kùnrin ní ti jẹ́ òní ni value do don't worry abolade be happy be happy kódà abọ́já wípé àpọ̀rẹ́sì ti di seventy something thousand naira don't worry be happy. <laughs> ẹja tí wọ́n jẹran lọ lọ́jà don't worry be happy mo wá tú orin wò. o lè jẹ́ pé ìrẹsì ò ṣeé tọ́mọ́ láàrin ọjà. mo ní kó o don't worry and be, be happy ndémi <laughs> wí fún ọ̀nà. ìbí àwa sọ pé don't happy be worry. ah yes. bí dollar is over one thousand five naira. don't happy be eh. worry. Eh. <laughs> so àwọn èèyàn kò ní what is it to be happy about I english i don't know. a a sì mí a dẹ̀ sì nírètí ìyẹn tó láti dunnú lé lórí. ẹ̀dá tí mínú yà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí kíní yọ̀ ọ̀bá lẹ́jẹ̀ mu wọ́n ń gbẹ̀mí ara wọn sọnù ni àní o máa ti ẹlòmí ọkàn lu omi ẹlòmí ọkàn lu odò ẹlòmí ọbọ ọkàn ga ẹlòmí ti bọ ọkàn ga ní ìsìn tí wọn mọ̀ pé wọ́n sì ti ń pọnmi ní o ó dìbò ọba lẹfọ owó tó mọ̀ pé lágbájá ti bọ ọkàn wọ́n rò pò travel ni ẹlòmíì ọbẹ̀ látòrí ọ́fíìsì ẹlòmíì wọ́n lọ rè mọ̀ọ́mọ̀ fọwọ́ mú wáyà àná kí ló dé. Ah. ẹ jẹ́ ẹ jẹ́ a ṣe díẹ̀díẹ̀ ẹ jẹ́ ká gbà wípé bóni ti rí ọ̀la ọ̀dà jù bẹ́ẹ̀ lọ bá a kú láyé ah, á jẹran tó jẹrin lọ bẹ́kún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. èmi àti hmm. èèyàn wa kan tó fẹ́ràn iléeṣẹ́ wa fortunate hmm. a sọ̀rọ̀ láàárọ̀ yìí. Hmm, baba fortunate. ó ní gbogbo ẹ̀bí tá à ń dí irú àwọn tí ń ṣàkóso ìjọba ní ìsìn ó ní bí ìgbà tá a tún ń dẹ́sẹ̀ ni o. àwọn kan ní ti ń ṣe é bọ̀ èwo ló dáa láti ìgbà tá a ti ń bọ̀. à ń fọdún yín dùn ni à ń fọdún yín dùn. wọ́n ní wọ́n ní ó yẹ lọ́nà kí n tó ń sọ yẹ àwùjọ òdà kí ló fi kan val mọ́ bá val jẹ́ mọ́ ńlá bọ́ọ̀bọ̀ mo you can see me the colour and the something of the nature má bà fa ní ìgbọ́ ìgbọ́ ìgbọ́ nàìjíríà ti apple sẹ́ni kankan lé ní. ọ̀dọ̀ wa alẹ́ kó alábùradà rí o tó mọ̀ pé ẹrù lòún rù káàkiri. mi gbọ́ ọ̀dọ̀ wa alẹ́. ẹ eh, eh, tó hmm. bá tá bá ṣe tán buy me breakfast i buy you lunch kémi àti ẹ̀ka fi ẹ̀ fi ṣe. fúláwà náà ni ọmọ jẹ. mi gbọ́. fúláwà tó ń gbé káàkiri. wàhálà ẹ̀ ò mọ̀ọ́rẹ́ honestly. náà pé flower ló fún mi o ò rí àpò rẹ sí kó o gbé fún mi. Ah, sẹ́yìn ló ń tàn náà ni. ìmọ̀ sí ọ ni. ìwọ lórí bó tiẹ̀ gbà wọ́n ẹ̀ ó jí ó gbé ẹ̀ bá jí ẹ̀ bá kó ẹ̀ bá wọ́wọ́ fún fọ̀ọ̀kọ̀ lóró náà owó tó lè tọ̀ ní tì ní ọ̀lẹ́ ni ní happy va happy va ẹ ti o pe mi kò ní send account number mi now i know you are talking about fan èmi ní ó ṣẹ̀ṣẹ̀ wá sọ pé happy valentine bọ́kọ́ ọmọ sọ fún mi pé happy kéne kí àmàkà kí àmàkà àti ah, eh. ẹ̀gbọ́n kìkì kìíní nǹkan pọ̀ lọ́dún yìí. ẹ eh, ò rí i pé wọn wọ aṣọ pupa bíi sàn bí àwọn oníṣàngó wọn wọ lónìí ẹ ọ white with touch of red. ó ti jẹun náà ni lákàtà bá ń gbégbé kúgbé káàkiri ó ní tó bá fẹ́ escape eh, valentine tó fẹ́ gbégun rẹ̀ jáde o tó fẹ́ kóbìnrin rẹ̀ ọmọ àwọn ń bọ̀ àkìdínàpù ẹ̀ lójú ìyàwó ẹ̀ gangan. gbogbo ah, yín ò wọ lọ́dún yìí. ẹ mẹ́gbẹ́lú ẹ mẹ́gbẹ́lú ẹ mẹ́gbẹ́lú ah. wọ́n bí wọ́n bá gbé ọ lọ látà náà. wọ́n wàá gbé ọdẹ lọ́ọ̀dì fifteen ọ̀la wọn àdá yàn padà. ìrọ̀gàn tí wọ́n gbé lọ ó tí ì jẹun yó ní. kálukú ti tọwọ́ ọmọ ẹ̀ bá aṣọ. ẹrù nukọ àfi gbé tìta ni. ẹrù nukọ àfi gbé tìta ni. ibi o ti wá ń sàbá kí kọ kọ kọ. bàbá bá ń ṣe àwọn agbábọ́. kọ akáwo kọ wa lọ gbé ọ. tó bá wa yọ tán ẹ máa sá káàkiri. tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin èèyàn wa Fresh FM ní ká kí wa káàkiri àgbáńlá yẹ akọ àyájọ́ olólùfẹ́ o atọ́làtọ̀ nàyìn a ṣàfìfẹ́ hàn síra wa mm. bẹ́ẹ̀ ni ẹbí sẹ́bí ọ̀rẹ́ sọ̀rẹ́ aya sọ́kọ ọkọ sáya bàbá sọ́mọ ọmọ sí bàbá ẹ̀yìn ara abiṣẹ́ síra wọn èmi ti fẹ́ lè ń fúláwà ó lóun ò fẹ́ pé gbogbo ohun tí ó lè jẹ́ kétí òun ó là ní ìsìn bíi gbàpò ráìsì kan gba àlàjì àpò ẹ̀wà àpò sẹ̀mó nǹkan kan kọ kò sí wàhálà já ka ìròyìn. èèyàn kan sọ sọ ọjọ́ ìbí ń jẹta gbọ́gbọ́ pé ẹ dalẹ̀ èmi ò rí nǹkan kan. <laughs> ẹ dàrú dọ́dọ̀ tèmi ẹ bá ń fún mike. ẹ ẹ dàrú. ẹni tí ń jẹ́ ẹ mọ́ gbọ́ wa káàkiri orílẹ̀ èdè àgbáyé akéwì nẹ́kàn ní í jẹ́. ó ti dìde. bọ́dà ké ẹ wá ẹ wá ẹ mọ̀ tijú ara wọn sì ń gbọ̀n kò sí ní tó burú. máìkì tí ẹ ṣe gbogbo gájẹ́tì tẹ tò kalẹ̀ gàgà owó ládìkẹ́yìn náà wá sọ̀rọ̀ sí lẹ́ẹ̀láyà àti sọ̀rọ̀ ń di rẹ̀ yóò. àfọ̀sọ́jọ́ bí ń jẹta kò sí náà dídá ń bẹ̀. Ah. àmọ́ mo gbọ́ pé wọ́n fi nǹkan wọ́n fi ké kan ké. ẹ jẹ́ káwa náà mọ bó ṣe ń lọ jásogun mm. eh, eh, àjọbọ tí a náà ń bì. ẹ̀wọ̀n lọ sọ́dọ̀ wa ọ̀rẹ́ wa ìyá tí ń bẹ lẹ́nu express un wọ́n bá rin lọ́mọ lọ́bẹ̀ orí <laughs> ọ̀yà ni kí wọ́n rà fún mi. Ah, ìyá tó gate. ìyá tó gate yálà. yálà ìyá ah, oníyan. Eh, ah, kí ló fi ń ṣe ra rẹ lónìí. orí ọ̀yà ni ẹ bá ń gbà. wàláì ara ń tó lè mú kí value ó dùn kí etí mi ó sì ta sánsán lẹ́nu jẹ́ ń gbé ọ lọ ìyá wọn fún mi ní punch wọn fún mi ní Vanguard kí la dé ṣé value ni wọ́n fi ṣe fún mi daily uh, trust daily trust ìfẹ́ náà ni àti the guardian ká nífẹ̀ẹ́ ara kí ló dé mm, ok kò sí ti guardian fi ṣe mí o kò sí ti daily trust ó kàn yẹ kó tójọ́ mẹ́ta náà ni mo fi hàn wò pé mo kó àmójúbà. wọ́n ní wọ́n sọ pé wọ́n ní wọ́n ní wọ́n pé wípé àwọn nọ́ọ̀sì bíi forty two thousand ah. ni wọ́n ti kúrò lórílẹ̀‐èdè nàìjíríà láàrin ọdún mẹ́ta mm, àwọn wábi tí ilẹ̀ ti tutù dáadáa <laughs> ibẹ̀ wọn lọ rèé bá sí ara mm. ròyìn tẹ́ gbọ́ láàárọ̀ tò nínú mm. ààrẹ wa bọ́lá tinúbú ẹ wo ó gbóríyìn fún àwọn ọmọ wa super eagles tí wọ́n lọ rèé gbá bọ́ọ̀lù ní Ivory Coast ń bẹ̀ wọ́n bí wọn ò tiẹ̀ gbafẹ́ ẹ̀yẹ ń bọ̀ wọ́n gbìyànjú ọ̀gá ń ya mú dáa ẹnìkan ló bímọ ẹ̀ tí ò lè mọ́ bẹ́ẹ̀ o mm, mm, ó fún ọ ní oyè mon. Mm, wọ́n fún ọ nílé wọ́n fún ọ nílẹ̀. ó tún fún ọ nílẹ̀. jo pẹ̀sẹ́rò ní látijọ́ tí òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ tà ń wí. tóun ti ń kóṣì òun ò fojú ba ààrẹ kankan rí pé kó wọn gan ní ààrẹ káàrẹ kankan orílẹ̀-èdè kan wá bòun lọ́wọ́ pé ìgbà àkọ́kọ́ rí òun sì ti pé sixty years ẹni ọgọ́ta ọdún wọ́n tún abòun náà ní ilé ilẹ̀ àtòyè odò ńlẹ̀ ọ̀dọ̀ ọmọ nàìjíríà nù a kí wọn kú oríire wọ́n ní sórí òní àyájọ́ olólùfẹ́ gbogbo nǹkan tí ó bá kira tó kira tí ó lè mọ ṣe mú yàn ṣe hmm, hmm, hmm, mo fẹ́ dọ́ọ̀jì ẹ̀ mo wà ń wá gbogbo ètò bá tún. ẹbí o ti wà èmi mọ̀ yìí pé borí ṣe ń ta aráàlú tó yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àwọn náà wàá bínú tán yányán wọ́n kàn kan e, ẹgbẹ́ òṣèlú PDP ní kò pínra ìkó gbẹ́kun mi ni wọ́n gbé fún ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní ọ̀pọ̀pọ̀ ẹ̀yin tẹ́nu yín ń yọ̀ ní ìsìn arítẹnimọ̀ wí hmm. afàpáàdì jẹ̀ràn bo tiẹ̀ mọ́lẹ̀ hmm. wọ́n jẹ owó oṣù àwọn òṣìṣẹ́ o wọ́n jẹ àwọn pẹ́ńsánà lówó o láwọn ìpínlẹ̀ wọn o hmm. oyè tí kẹ́mọ́ wọn lọ́wọ́ o oyè bobo láti san thirty thousand naira minimum wage èé ti jẹ́ ẹ sọ bẹ́ẹ̀ náà ṣe ń ṣe àtìlẹ́yìn fáwọn àgbẹ̀ láwọn ìpínlẹ̀ yìí kí ló dé gangan náà èé ti jẹ́ ẹ wo bí gbogbo ẹ ṣe wá ń fìdàn lórílẹ̀‐èdè nàìjíríà àsùnmọ́ venezuela kankan bí ti wú ọmọ ẹ̀kọ́nọ́mì wa gidigba O strong ti fg federal government sọ fún pdp nu. ó strong ok èsì ìròyìn àná tọ́kanu pẹ̀lú bí mo ṣe ní mò ń wá àwọn ìròyìn tí yóò tiẹ̀ tún mẹ́rin pẹ̀kẹ́ ni èyí tí ojú ń gan ní tún ó tún rí bákan o àwọn bandibandi ọ̀táàlú tẹ̀ ń pè ní bandits wọ́n ṣekú pa ọlọ́pàá méjì eh. wọ́n tún kó àwọn ogójì èèyàn wọ́n torí wọn bọgbó ní ìpínlẹ̀ Zamfara. ọmọ sànú wa eh. èèyàn bíi ogójì àbọ̀ o bẹ́ẹ̀ni èèyàn mélòó ló kù ní Zamfara. kí Elédùmarè kí ó máa ṣàánú ẹni o Abọ́ládé wọ́n ní ìbúgbàmù afẹ́fẹ́ gáàsì ṣẹlẹ̀ ní Èkó bẹ́ẹ̀ni gas explosion ó tún ṣẹlẹ̀ ní Èkó o buhari kọ́ ni ó bu ọwọ́ lu àbàtẹ six point two million dollars fún àwọn òǹtọ́pinpin ètò ìdìbò tá a mọ̀ sí election observers wọ́n yí ìlànà ìbuwọ́lùwé rẹ̀ ni wọ́n fọ̀jì signature rẹ̀ ni ẹni tó ti fìgbà kan jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ òun lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìta gbangba ìwé ìròyìn daily trust fún tòró òní ni ọkọ sí. ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin wọ́n ní àbá kan wọ́n ti gbé kalẹ̀ báyìí wọ́n tẹ̀ ẹ́ lẹ̀ wípé kí ìdásílẹ̀ ìpínlẹ̀ Òkè Ògùn ìpínlẹ̀ Ìjẹ̀bú hmm. ìpínlẹ̀ Ifẹ̀ Ìjẹ̀ṣà kó wà ń bẹ̀ láti gúúsù wọ̀rùn ní south west nímú lẹ́fì ìpínlẹ̀ Ìbàdàn sí o. ìjẹta kọ ọjọ́ mo ni mo ọjọ́ wo ni mo mo a ni mo a challenge yẹ. bí mo ṣe ń wí lẹ́nìkan sọ pé bolè á fi ìpínlẹ̀ Ìbàdàn sí láti jọ yìí. challenge yẹ lánàá mo ní kí là wá wà. ẹ má jẹ́ iye yín náà ó fò ó bí wọ́n ti ń tẹ́pẹ́ pé Òkè Ògùn ti ń tẹ́bu Ìjẹ̀bú ẹ̀rántí o ti Ìbàdàn náà kó má jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yè tán ọwọ́ adigi burúkú o all right kó má jẹ́ tàwọn olóye yá lọ rèé tajà ẹ ṣeun ṣeun bí ojú ọ̀nẹ̀ á lọ sí ojú ọjà fresh fm one oh five point nine òun náà ní ìkànnì àgbáyé rédíò amílẹ̀ tìtì tọ́lá àgbáyé káfàtà ẹ ṣé o tẹ̀ ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí i akọ àyájọ́ olólùfẹ́ ẹ̀mí wa ó ṣe púpọ̀ nígbà tá a bá fi ṣe Valentine ọdún tí ń bọ̀ wàláì dọ́là ó ti padà sí seven hundred naira ọ̀rọ̀ jáde àṣẹ wòlíì tẹ̀lé. ajá balẹ̀. ajá balẹ̀. alágbára alágbára o. agbára ló kí lọ. ó nínú ìjọ the Lord City Gospel Grace Ministry àkórí tí ọlọ́run fún ìránṣẹ́ pásítọ̀ enoch fọlọ́nṣá unstoppable great power agbára ńlá tí o ṣe dádúró ìwọ náà darapọ̀ láti Wednesday twenty first February to Friday twenty third láti gba agbára ọlọ́run àlàyé láti rìn láti sáré àti láti fò débi tí ọlọ́run ti máa lọ apọ́sítù kẹlẹ́ mọ́lúkáyọ̀dé pásítọ̀ sàmàdé kagun àwọn olórí ẹ̀mí ìlà ìjà kẹtùdé ọlọ́run sọ bẹ́ẹ̀ ọ̀pẹ olùtọ́kùn adó tìmọ̀rá yọ ní ọlá òkìkí Jésù bbo Love City Choir ọlọ́nṣọ́ máa gba gbogbo èèyàn lálejò. àjọ wednesday twenty first february feast of power ní láago méje òwúrọ̀ thursday twenty second praise the name of láago méje òwúrọ̀ sí méjìlá ọ̀sán àjọ friday the great grace night látàgọ́ mẹ́wàá àṣálẹ́ gbogbo ẹ̀ nínú ìjọ àdàlọ́ city gospel grace ministry ma alilea of akérèfọ́ street meridian bus stop àpáta ìbàdàn is going to be powerful be there àǹfààní ńlá tí lélẹ́yìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tí náà mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú perimeter fence àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyàn KK Global Engineering Company tó wà ní MKK multipurpose building agara odò ẹja new garage area ibadan. ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sálẹ̀ èbù nínú orúkọ wọn àwọn lónìí lẹ estate tó wà ládébáyọ̀ area olúyọ̀lé local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní mega promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ rà ní grace estate ní five hundred thousand naira. pẹ̀lú ẹ̀bùn bẹ́ẹ̀ làǹfààní sún díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù láǹfààní yìí ó tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three. Ah! For over two decades, Orita Mefa Baptist Model School, OBMS, Ibadan, the fifth best private school recognized by the federal government of Nigeria in 2022, is a co-educational day and boarding school where excellent students are produced with sound spiritual and moral principles. OBMS has produced overall best students in WAEC examination. OBMS is currently accepting applications for admission into Jesus Wan for 2024-2025 academic session. Entrance examination comes up on Saturday, 6th April at 8 a.m. in all OBMS campuses at Total Garden, Ring Road, and Akobo. Admission forms can be obtained at OBMS campuses or online at oritamefabaptistschools.com slash OBMS slash admissions.php. For inquiries, call 0903 000 1970 or 0803 343 0011. OBMS. Excellence, through integrity. From Monday to Sunday, I dey walk oh, very hard. When my body no tanga, I go take on a dog. Because I no fit sit on the look away. I must to hustle to meet my target, yeah. Every day, in case your body they pain you, fever headache they worry you. When I don paracetamol, go make you well again. When I don paracetamol, go make you well again. When I don paracetamol pain fever sabi for all people to handle take ibonadol saboda comot for your body one time Now bondo chemical Industries limited maker of Bona baby, they do am bonadol dey for pharmacy store and patent medicine shop wey near you but if your body no sharp after three days go see your doctor bonadol they knack out to headache pain and fever fast ọlá lorúkọ mi. ṣùgbọ́n látìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí dan city. òun ni wọ́n ti ń pè mí ní mr jawon sí. mo tún wá jẹ́ kó yé wọn pé kìí ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè ríra lórí dan city o. ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára ó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti dstv gotv startime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti neco waec àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú kan lórí dan city ní gbogbo ẹ̀ pé sí. ẹ wo ọ̀rẹ́ mi lẹ ẹ̀yin náà jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ẹ̀yin ò d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúpẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́. gẹ̀rẹ̀ má gọra ẹ̀ má jẹ́ kẹ́ni ó fi ẹ́ pa lórí ohun tó bá rọrùn dé ní solar telecoms and electronics láti ra èyíkéyìí irú fóònù tó bá ti ń fẹ́ easy buy ti wà available across all solar stores dandan kọ́ kò bá kò kò jọ̀njọ̀ dé ìwọ̀nba owó péréte ń lo nílò láti doni fóònù ara rẹ̀ tó o bá ti ń sàn dá ọgbọ̀n nínú iye owó tá à ń ta fóònù lọ́dọ̀ wa níwọ̀n náà bá doni fóònù tó sì máa san yòókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́fà ilé ìtajà solar telecoms ní kẹ́ ẹ máa yà sí ẹ̀yin bọ̀bọ́ bèbí bàbá àti màmá tẹ̀ ń kọminú ti bọ́rọ̀rùn dé ní solar telecoms. ó yá gbé bọ́dì ẹ ìwọ náà máa bọ̀ ní solar telecoms ní challenge. number twenty one nko abiola way aiko insurance building ring road challenge nìbàdàn tàbí kẹ́ ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six three eight tàbí ní solar telecoms and electronics ti ń bẹ ní balloon building àbáyọ̀mí bus stop ìwó road tẹlifóònù wọn ní zero nine one six nine nine eight one six three one solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa gíràbù ẹ̀. bẹ́ẹ̀ òru ṣàràfàjì ni mo tún ti dé fresh fm one oh five point nine náà ní òkìyín tó ń bẹ ní challenge nílé orin wọn lè kú àmójú bá oṣù ramadana ẹ̀mí wá ṣèkú pọ̀ lọ́la náà bí mo hàn mọ́. ìlàlí àmà mọ̀ inṣàlá ìlàlí àmà mọ̀ inṣàlá àwa tá à ń tẹ́lẹ̀ tí òjíṣẹ́ ńlá iwájú làwọn máa lọ láti ṣonígbọ̀wọ́ ọ̀kan òjọ̀kan àwọn ètò wa nínú oṣù Ramadan níkànnì Fresh one oh five point nine FM ẹ̀yọ̀jú sálága ìgbìmọ̀ Ramadan olùdarí ètò gbogbo tó ń jáde ní Fresh FM ilé orin Music House Challenge Ìbàdàn tàbí kẹ́ ẹ pè zero eight zero two three two five five one zero nine tàbí zero seven zero one five nine four five one one five ìlàlẹ̀ àmàm inshallah àjọmọdé o. ọmọdé àjọ. èyí ni láti sọ fún gbogbo ọmọ ẹgbẹ́ ọdẹ ìbílẹ̀ ní agbègbè ìjẹ̀bú ìjẹ̀bú north local government. ní abẹ́ bàbá wa olórí ọdẹ akilẹ̀ ìjẹ̀bú ẹnjìnìà sam adébáyọ̀ á wà kó ẹgbẹ́ ọdẹ ìbílẹ̀ tuntun jáde tó ń taṣọ tuntun àtaṣọ wa kejì kò lápá. bí a ṣe rí wọn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀ṣun ondo tí wọ́n sì gbọ́ òmìnira láìsí páàhé. ká máa kábùtàn mẹ́rán tàbí káàdì ìjẹ́ fún agbófinró iléeṣẹ́ ọlọ́pàá máa wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí olùdánilẹ́kọ̀ọ́ láti mójúṣe ìbílẹ̀ ìbílẹ̀ àti láti mọ ojúlówó ọdẹ yàtọ̀ sí àṣàwọ̀ a ó ṣàfihàn aṣọ wa tuntun pẹ̀lú káàdì ìdánimọ̀ àti sàtífíkẹ̀tì tonti stika ẹgbẹ́ ọdẹ ìbílẹ̀ lámọ̀ọ́lẹ̀ mọ́dé ọ̀pá wa. ọjọ́ keje oṣù kẹta ní ìdánilẹ́kọ̀ọ́ máa wáyé ní ìjẹ̀bú-gbó community town hall ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ kídéde ọmọdé kó wà ní ìjẹ̀bú-gbó kó lọ sí ilé ẹgbẹ́ wọn kó là forúkọ sílẹ̀. ìwé pélébé rẹ́mọ ti forúkọ sílẹ̀. lèèyàn fi zero eight zero five six one six seven five seven one zero eight zero five six one six seven five five seven one olùkéde ay consult music promoters association of nigeria mupan pẹ̀lú àjọṣepọ̀ aritom hotel and pool pàtẹ àjọ àyájọ́ olólùfẹ́ valentine dance ìtarawa níbi táwọn olórin bíi alhaja suliatu eku akara ayata fuji fẹ́mi bọ́gà nurudeen alówólé alápàlà ó ti máa dàlùjọ bolẹ̀ aritom hotel and pool lẹ́yìn iléepo sao falana challenge nìbàdàn làlùjọ tó kí pápá ó ti máa wáyé friday ọjọ́ kẹrìndínlógún oṣù kejì february sixteen twenty twenty four ní kí gbogbo onífàájì ènìyàn ó máa bọ̀ wá sí gbàgede aritom hotel and pool láti wá jayé orí wọn aago méjì ọ̀sán lètò ti bẹ̀rẹ̀ títí dàfẹ́ mọ́jú ọjọ́ kejì kẹlẹ́lẹ́ ọ̀fẹ́ ni gbogbo ènìyàn ó wọlé ohun jíjẹ àti mímu tó tutù dódó máa wà lówó tí ò gajara lọ gbogbo afẹ́lẹ́lẹ́ onífàájì ẹgbẹ́ mupan àti aritom hotel ló ń pè yín pé kẹ́ ẹ máa bọ̀ wá jayé tó pinrin lọ́jọ́ friday sixteen february fún àlàyé ẹ pè gómìnà ẹgbẹ́ mupan nípínlẹ̀ ọ̀yọ́ bamijé sórí ago zero eight one six four four two three six nine six a ó máa retí yín o olùkéde alhaji akeem iṣẹ́ kọ́ lówó ẹ ẹ ẹ ló ń bímọ ń bẹ̀ yẹn òun ló ń bímọ ń bẹ̀ yẹn. Ah, ẹ̀ràn kọ́ èèyàn ni èmi ni o. bàbá fi kà sínú. ẹ kí ló dé. jẹ̀dí ni o. jẹ̀dí kẹ̀ níwájú báṣkìọ́ jẹ̀dí. kí ló pè. báṣkìọ́ jẹ̀dí. báṣkìọ́ jẹ̀dí. Ah, ó dáa tó bá rí bẹ́ẹ̀. màá fi báṣkìọ́ jẹ̀dí oníyẹ̀fun lọ iṣẹ́ sí yín. bàbá fi àní ẹyẹ dún bí ẹran. tó bá fi báṣkìọ́ jẹ̀dí rẹ sẹ́mẹ̀ẹ́dún bẹ́ẹ̀ ni o. Ah, báṣìkì ọjà ní ìkọjá bẹ́ẹ̀ o ọ̀pẹ́ yìí mi dúró mi wá ló kan àfi bẹ́ẹ̀ kó ṣòro ah, báwa dẹ̀ ṣe. Báṣkì ọ̀jẹ̀bí àjẹbí Trado Medical Company Limited ló ń ṣe. Ó wà ní oníyẹ̀fún. Bẹ́ẹ̀ ló wà ní gbogbo ilé ìtajà oògùn. Láti jẹ́ alágbàtà ẹ zero nine one five four three nine nine nine nine three tàbí zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Báṣkì ọ̀jẹ̀bí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jìdí ó yẹ jẹ́ ká yọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilégbè dùnú fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rín road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ètè lọ́ra tiẹ̀ kóṣù yìí tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní Ìwó road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàá ralẹ̀ tiẹ̀ London Villa Estate ti design bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o bójúba kojú àlàmọ́tọ́ ọ̀rọ̀ sunukun ká fojú sunukun o ògùn yorùbájí gan ètò ojúkojú lórí ìkànnì yìí fresh fm ìbàdàn iná bara wuta odò palami ọ̀kayọ̀ làálà a ti gbé ètò yìí ojúkojú kúrò lọ́jọ́bọ̀ thursday gbogbo ọjọ́ ẹtì jímọ̀ friday láago márùn ìrọ̀lẹ́ ló ń wáyé báyìí o wákàtí méjì gbáko la ó fi jọ máa ta gbangba ta gbangba lórí ta gbangba lójúkojú kẹ́lẹ́ bá a máa gbádùn báyọ̀ falẹ́kẹ̀ dáadáa pẹ̀lú bó ṣe ń tan náà ramárama wọ gbogbo ibi kọlọ́fin tó sọ́kùk òkùnkùn lágbo òṣèlú àtijọba tó ẹ máwọn yàjóyàjó ìṣẹ̀lẹ̀ tó ń lọ láwùjọ lórílẹ̀ wa nàìjíríà ojúkojú ní gbogbo ọjọ́ ẹtì friday láago márùn-ún ìrọ̀lẹ́ sáago méje aṣáálẹ̀ ọ̀kan tún ní bẹ́bẹ́ extra ní gbogbo ọjọ́ wednesday five pm to seven pm gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ìkànnì yìí fresh fm ìbàdàn pẹ̀lú elédè apèdè ara adébáyọ̀ falẹ́kẹ̀ báyọ̀ o kọ́ba ìdùmarè tó ti ń gbà faládìgún ọmọ padà lẹ́yìn ẹ̀ torí pé kò ní fi gbà kan bọ̀ kan ná pololo fọ̀ǹgọ́ lẹ́yìn ká kan òun ní iṣẹ́ fún lórí ètò bí ọba ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ bí ó somi kó somi ọ̀rọ̀ ni wọn sọ ní ragaraga fi tún yáyá ètò ojúkojú lórí Fresh FM Ìbàdàn yóò tún balẹ̀ gíga gíga láago márùn ìrọ̀lẹ́ Friday ẹ kú ojú lọ́nà o. Ah, ọ̀rẹ́ wa ọkẹjanu búrẹ́dì ni. nkẹjà sí ọbẹ̀ jáde ni. Ah, búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ <laughs> abajọ tó fi ń dán. ọ Kakoli, rẹ ni fortune bites for sunday bread inú. <laughs> wo ni e ti package rẹ gan-an mm, ìmọ̀ gbélé ìlọlẹ́ ni o. ń gbé. <laughs> ìwọ náà jẹ́ ń tó dáa pẹ̀lú búrẹ́dì fọ́túnẹ̀tì tá a ṣe lóríṣiríṣi bíi fortune bite special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kun òjọ̀ kan tó fi mọ́ fortunate jumbo fortunate cluster pabambari ẹni ti fortune bite bọ́ sàndé bread ìtọ́bẹ́jáde bó ṣe ń jẹ́ ìkéyìí búrẹ́dì fọ́túnẹ̀tì lọ́mọ jẹ́mu kí adùn mílíìkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ àyíká tó mọ́ tótó la ti ń pèsè búrẹ́dì fọ́túnẹ̀tì jáde kò sí léròjà búrómẹ́tì kankan nú electric stainless oven ló ń bè kí ẹ̀ tó ń fortunate bread ló wà ní nine òpópónà tìjà ní adéjúmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river basin blessing road ìlọrin nípínlẹ̀ kwara àti lẹ́yìn hajj olódó ìbàdàn wọ́n tún wà lóńdó road àkúrẹ́ àti ní dagbolu ìkírun road òṣogbo zero eight zero three three seven eight one two two six fortunate bread ní kò máa béèrè fún ní gbogbo ìgbà. bá àbárẹ́ ni bala ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtílẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorílẹ̀ e tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property The living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ díẹ̀ payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn. tó o bá rìn lọ́kùnkùn Call him mọ̀. àfọ́jú ni. gbogbo ẹ̀yin èèyàn wa nílùú ìbàdàn àti gbogbo ìlú tó yí ìlú ìbàdàn pọ̀. charity pay eye care foundation ló rán mi sí yín. wípé nínú gbogbo ẹ̀yà rẹ̀ dá. pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pay eye care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpèníjà. nípa ojú láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. tẹ́ ẹ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní àyẹ̀wò. fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò. àti ìtọ́jú ojú yìí. fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó yẹ ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny constant building ìyànàgbẹ́lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ dé aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀.

báńjọ̀nù ló mu po kò yéèyàn ìlàjì táǹkì tí mo rà láì rìnrìn àjò. ìwọ lọ jásì nínú epo ọ̀wọ́n gógó àtafẹ́fẹ́ gáàsì tí ò ṣe rọ́ọ̀lù bẹ́ẹ̀ bá lo kánà kòkó léwọ̀ nano magic fuel ní kánà kò gbàlódé sọ bẹ́ntì sínú epo pẹtrol tatótó ló sínú sìnínda gáàsì ẹ̀ tàbí yín kínní sínú epo jẹnẹrétọ̀ wá fẹ̀yìntì kó wòye ìgbà tí epo àtafẹ́fẹ́ gáàsì ń lo nano magic fuel ìròyìn tó kọ́ ra kò ríṣẹ́ dánwò lẹ́ẹ̀kan wàá rí mọ̀ wípé yóò ṣiṣẹ́ lọ́pọ̀ méjì tayọ tẹ́lẹ̀ fún àpẹẹrẹ fún àwọn tó ronú ẹ̀ tí gbogbo ayé fi ń jàǹfààní ẹ̀ pẹ̀lú ìdùnnú. dán magic fuel wò lónìí pẹ̀lú owó tẹ́ńbélé. ó wà nílé epo stable oil àti nílé epo nipco oil tó wà lólógún ẹrú ń bàdàn àtàwọn ilé epo míì tó ti dáàmà káàkiri ìgboro kí lẹ́yìn ilé epo yòókù ń dúró wò. gbèsè sórí nọ́mbà o zero eight zero three two nine six one eight three seven zero zero three two nine six one eight three seven tàbí kọ kànsáni shop eighteen romac shopping arcade opposite Ibadan north west local government onírèké ń bàdàn nano magic fuel kánà kò gbàlódé o ó dájú. a tún ti gbede o. ẹ wá bá wa ra o tí pọ́ǹpì ló gbédè o. ẹ wá bá wa rẹ. <laughs> àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọkànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí phase two ni one million naira péré ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve arẹ́tẹ̀dù street ààrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concepts developer that cares kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́ mi ọmọ rẹ̀ o kò mà sọ ohun tọ́lọ́run mi lè ṣe lásìkò rẹ̀. agbára kan wà tí kì í bá tì tó ṣiṣẹ́ àmì àtagbára nínú ìjọ world healing evangelical church prophetic and revival ministries soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn agbára ọlọ́run kì í bá tì ni ó tún máa rìn kọjá lára ọ̀tọ̀ nínú ìpàdé wákàtí méjìlá pẹ̀lú olúwa olóṣù mẹ́ta mẹ́ta ní gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹta síra wọn eighteenth of every three three months aago márùn-ún ìdájí sí márùn-ún ìrọ̀lẹ́ ni plan to attend this edition your miracle is certain with Christ. ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni yóò máa da ìpè pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ fún ìtúsílẹ̀ rẹ. olùgbàlejò ni pastor mrs v o fàjẹ́mísìn. join thousands of people this quarter at world healing evangelical church soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn tèmi tiẹ̀ kò ní ṣòro ṣe lórúkọ jésù àmín. ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdì ọ́. ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú prọfẹsọ Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o. ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú prọfẹsọ Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ máa beginning from twenty third to thirty eight March twenty It is a great opportunity for you to visit the site where Jesus Christ was was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flight. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. Oh. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àkóso gómìnà ṣèyí mágedé ń ṣàmúṣe àwọn ìlérí tó ṣe fáwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ìgbàyé gbádùn èyí ló mú kí ìjọba tí kì yẹ àdéhùn ó sọ ojú ọ̀nà challenge odò ọ̀nà eléwé títí dọ̀fídé ẹlẹ́bù àpáta di oníbejì ìdí rẹ̀ o tíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi ń pe tó tẹlẹ́mù síbi ayẹyẹ ṣíṣí ojú ọ̀nà tó lọ láti challenge dé odò ọ̀nà eléwé tó fi dé ẹlẹ́bù àpáta lọ́jọ́ jimá ọjọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún yìí gómìnà ni yóò ṣí ojú ọ̀nà ọ̀hún níbi tí ọ̀mọ̀wé peter ndúbùsì mbà tó jẹ́ gómìnà ìpínlẹ̀ enugu yóò ti jẹ́ àlejò estate tó wà lójú sí Abẹ́òkúta ni ètò ṣíṣe ojú ọ̀nà ọ̀hún yóò ti wáyé ní dédé aago mẹ́wàá òwúrọ̀ ẹ̀túyẹ́yá ẹ̀túyẹ̀yà jáde láti ṣùgbà gómìnà olóríire tó máyédẹrùn fún ti kéré ti kéré ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ ṣe gan-an ni ọ̀jọ̀gbọ́n Daoud Sangodoyin kọmíṣánná fọ́rọ̀ iṣẹ́ òde nípínlẹ̀ Ọ̀yọ́ ló ń kéde. balẹ̀. tá a bá ń sọ̀rọ̀ ká máa rántí ẹni tó máa gbọ́ ọ àti pé ìsọ̀rọ̀ gbèsè ìsúnkun sí ní ìgbésè gangan ìròyìn kan jáde lánàá níbi tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti kan ìjọba àpapọ̀ lábùkù lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu èsì dé láàárọ̀ tòní àmọ́ ṣé wọ́n lọ́kọ̀ gbé tiẹ̀ ń bẹ̀ kémi ò tó ka ilé yìí. Ah, kò sí kò tó kọ́ gbé tí ò gbé. n fẹ́ kanra kan ni. Ah, ìjọba àpapọ̀ kanra kan ẹgbẹ́ PDP ní kò. sàn kanra wọn kanra kọ náà ni. wọn wọn kanra kọ ẹni ọkọ kanra kọ ni yìí sì ah, kanra. kanraka kanraka. ìgbọ́. ka. ok mọ̀jà kanraka. òní nfaali. <laughs> òní nfaali jàre. òní nfaali o. ok o wọ́n ní bí orí ṣe ń ta ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ́tún lọ́sì tí eku fẹ́ kọ̀ tí ò kébi eku tí ẹyẹ ọ̀fẹ́ kébi ẹyẹ tọmọnìyàn náà ti ń dún bí ọmọ ẹranko ọrọ̀ ajé ní fìdàn yìí o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n sọ pé àjàlá ta ń nà ó ní ìbẹ́yìn náà nà ìjọba àpapọ̀ ti wá bínú tán yanyan wọ́n kan ẹgbẹ́ òṣèlú PDP ní ìkógbékùnmí pàápàá àwọn gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú alábùradà wọ́n sọ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ gbèsè tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ sì san fún àwọn pẹ́ńsánà àtàwọn òṣìṣẹ́ yín ìròyìn ọ̀hún rèé o ní bí a ṣe kọ́ lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti di ẹ̀bi bí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè nàìjíríà ro ẹgbẹ́ òṣèlú People's Democratic Party pàápàá àwọn gómìnà wọn torí pé àwọn gangan ni wọ́n sọ Nàìjíríà dà bó ṣe dà yìí torí pé kò yẹ káàró ní ọmọ Nàìjíríà débi tí ní lọ́wọ́lọ́wọ́ báyìí o pàápàá wọ́n sọ pé àwọn gómìnà gómìnà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ṣe báwọn náà nù àwọn wọ́n rọ̀ yọ àwọn wọ́n tọ̀ yọ bọ̀ wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n tó owó oṣù tó kéré jùlọ minimum wage thirty thousand naira wọ́n ní gbogbo ẹ̀ wọ́n tún sántì fún àwọn èèyàn láwọn ìpínlẹ̀ wọn wọ́n ní wọ́n à ń béèrè lọ́wọ́ àwọn gómìnà gómìnà yìí pé àwọn àtìlẹ́yìn wo lẹ́sẹ̀ fún àwọn àgbẹ̀ tí òfin ní jẹ́ kí orí ó ta aráàlú débi tí orí ń ta wọ́n dé báyìí àwọn gómìnà gómìnà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni wọ́n mọ̀ jókòó ìpàdé kan ni wọ́n ṣe lọ́jọ́ ajé nílùú Àbújá tí wọ́n wá lọ pe ìpàdé oníròyìn wípé alága gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP eyín gómìnà Bala Mohammed ńlọ́ka ìhà tí wọ́n kọ sí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà síta <clears throat> níbi tí wọ́n ti fi àbùkù kan ìjọba Tinubu báyìí wípé sọ yẹ kọ́mọ nàìjíríà ọmọ lálàsí nínú fìtínà ẹ̀rí nǹkan gidi ṣàjẹ́ báyìí kí ni wọ́n balẹ̀ sí lórí ọ̀rọ̀ wọn báyìí tí gbogbo òwe ìròyìn tó sì bá wọn gbé jáde lánàá mínísítà fún ètò ìròyìn àti ètò aráàlú jí Mohammed Idris lòun náà bá gbé ìròyìn tiwọn náà jáde ó wáá sọ fún àwọn gómìnà gómìnà yìí pé ẹ̀yin rèé ìbámọ́ jẹ̀yìn lẹ́ ń sọrú nǹkan báyìí jáde o ó ṣe bẹ́ẹ̀ náà ni àparò tún pọ̀ lọ́wọ́ yín bíi kẹrí òótọ́ ọ̀rọ̀ kẹ ẹ máa dorí ẹ̀ kodò ẹ wà ń rọ ìrọkúrọ̀ ṣe ti ọmọ orílẹ̀-èdè nàìjíríà níwọ̀n bàgbà tó jẹ́ pé ẹni abápálọ̀ ẹ̀ náà lọ yá ó sọ wípé gẹ́gẹ́ bí àwọn tí àwọn jọ ń darí orílẹ̀-èdè nàìjíríà ni ṣe bí ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn tí ń tukọ̀ ìṣàkóso láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ gómìnà gómìnà ńbẹ ẹ̀ńbẹ nínú ìgbìmọ̀ tá a mọ̀ sí National Economic Council àti National Council of State wọ́n ní síbẹ̀síbẹ̀ náà ẹ̀ tún ní ẹnu láti tún lè mọ díẹ̀ bí ru ìjọba tí ń bẹ lóde yìí ó ní bí ìgbà tẹ́ mọ̀ọ́mọ̀ tẹ́ ń lọ rèé fira yín sẹ̀ sí nígboro ayé ni Idris ló sọ ọ́ pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yẹ ká mọ̀ béèrè béèrè lẹ́ẹ̀kọ̀ọ̀kan pàápàá lọ́wọ́ àwọn gómìnà gómìnà pàápàá àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní àdúrú owó kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ èyí tó ti bẹ̀ sí rogún sáwọn àpò ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà síbẹ̀ wọ́n ní orí ń ta aráàlú náà ni wọ́n ní bẹ nínú àkọsílẹ̀ ọ̀hún pé àwọn ìpínlẹ̀ kan bẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú PDP làwọn gómìnà tó wà níbẹ̀ ni wọ́n ti wá ó ní síbẹ̀ wọ́n sì ń jẹ owó oṣù àwọn òṣìṣẹ́ wọ́n jẹ owó oṣù àwọn tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì àti àwọn tá à ń pè ní gratuity gbà máa lọ tí ẹni wọn bá fẹ́ kó lẹ́nu iṣẹ́ tí ọkọ̀ ọ̀kọ́ lọ́ọ́ máa fi sára rìndìnà wọ́n ní ẹ béèrè lọ́wọ́ wọn mélòó lórí àwọn owó báyìí san kódà pa àwọn sọ wípé òótọ́ ọ̀rọ̀ ni kò sí irọ́ kankan bẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà ti ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ń darí rẹ̀ ni ó nira fún wọn láti san thirty thousand naira minimum wage fún àwọn òṣìṣẹ́ gbogbo àwọn pálapàla wọ̀nyí iná lọ dá wàhálà lẹ̀ sí orí aráàlú débìí pé omi ti gbẹ tán lára àwọn èèyàn láwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní àwọn fẹ́ mọ̀ọ́mọ̀ sọ ni wípé títí àwọn nǹkan etí ọ̀nà lórílẹ̀‐èdè Nàìjíríà síbẹ̀síbẹ̀ o kì í ṣe bẹ́ẹ̀ náà ló ṣe bà wá tó o í ṣe bẹ́ẹ̀ náà ló ṣe burú tó wípé nàìjíríà o wọ́n wà fi wá wé orílẹ̀-èdè venezuela ó ní àá ẹ̀bá mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ ṣe rí ẹnu ẹni la fi kọ́ méje ìtẹ́ ẹ̀bá sì fẹ́ dà ẹnu ara ẹ̀ náà ni ó fi mọ̀ sọ kò yẹ o kọjá pé ẹgbẹ́ òṣèlú people's democratic party ní ọmọ ìwúrú èyùn bóde ebe ẹ túkọ̀ ìṣàkóso ṣe bọ́ ọmọ nàìjíríà mọ bí gbogbo nǹkan ṣe lọ ẹ wá ń lanu ní ìsìn ẹ ń sọ̀rọ̀ kò tọ́ sí yín ni gbogbo kò dé wàró kò yàtọ̀ o ìròyìn ń gùn ún pọ̀ tí irọ́ ni o. ah o ka gùn. ah editor kọ́ pọ̀ ok editor kọ́ pọ̀ káka díẹ̀ ká mójú ká má da aláṣejù. ó ti da ti da ǹjẹ́ mọ̀ pé orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè ni a kàn mọ́ tanra wa jẹ wípé ìlú ọlọ́lá nílùú yìí èmi lọ sọ àwọn náà exaggerate àpá à pé nàìjíríà orílẹ̀-èdè ọlọ́lá orílẹ̀-èdè ọlọ́rọ̀ irọ́ ni o orílẹ̀-èdè akúṣẹ̀ tàìtàì ní nàìjíríà nàìjíríà is a poor country we only exaggerate our wealth iléeṣẹ́ ààrẹ lọ sọ bó ló ṣe jẹ́ ìròyìn ọ̀rìn lẹ́kùnrẹ́rẹ́ ṣẹ́rí ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ bọ́lá tinubu lórí ètò ìròyìn àti ìta aráàlú lólobó tó ń ta àtò gbogbo báyọ̀ ọ̀nànúgà ó ní special adviser sí Tinubu lórí information àti strategy ó ti sọ̀rọ̀ ó ní Nàìjíríà wa yìí tó jẹ́ orílẹ̀-èdè tí èèyàn ti pọ̀ jùlọ nílẹ̀ adúláwọ̀ the most populous African country ó ní béèyàn ṣe pọ̀ tó lórílẹ̀‐èdè nàìjíríà yìí ní ìṣẹ́ ló tó torí pé nàìjíríà ò lówó lọ́wọ́ tó bá a ṣe rò pé lówó lọ́wọ́ ọ̀nànúgà ó ní ọ̀rọ̀ àti ọlá eléyìí tí à ń sọ pé nàìjíríà nìyí àti over karama rẹ̀ ni kì í ṣe pé ó sì nǹkan kan tó bá ń jù bá ń lọ náà ní ọwọ́ nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ntí mẹ́lẹ̀ ò tó pín kankan ó ní fapẹ̀rẹ̀ ó ní ẹ owó oṣù tó kéré jù tí òṣìṣẹ́ tó kéré jù ń gbà ní nàìjíríà ó ní national minimum wage wa fún nigerian worker ó ní ó kéré burúkú burúkú sí tàwọn akẹgbẹ́ wọn láwọn orílẹ̀-èdè àgbáyé yòókù ní orí tẹlifíṣàn aládàáni kan tí wọ́n pè é sí pé kọ́ wá sọ̀rọ̀ ibi nǹkan dé dúró nínú ìjọba àti nílé iṣẹ́ ààrẹ níbẹ̀ ní Báyọ̀ Ọ̀nànúgà ni ó ti sọ̀rọ̀ ó ní ẹjẹ ẹjẹ ẹ mọ̀jẹ̀ atanra wa jẹ ti abára wa sọ èyí tí Nàìjíríà tí ẹ̀ ń we are a very very poor country English ó ní nàìjíríà ò lọ́lá kò lówó tó bí ẹ ṣe èmi ọba yín sọ ó ọ̀rọ̀ ó ní àmọ́ àmọ́ ní èrò ọkàn tá a máa fi tanra wa jẹ ní gbogbo ìgbà tá a bá lanu á ní nàìjíríà ìlú ọlọ́lá ìlú ọlọ́lá ìlú ọlọ́lá ìlú ọlọ́rọ̀ lẹ ti rí ọ̀rọ̀ yìí ó ní ẹ wo owó oṣù tó kéré jù tí òṣìṣẹ́ tó kéré jù fi wé owó oṣù tí òṣìṣẹ́ tó kéré jù Kenya àbí ní South Africa ni ó ní kọjọra wọn ó ní fàpẹrẹ ǹjẹ́ ẹ jẹ́ mọ minimum wage òṣìṣẹ́ ní South Africa two forty dollars lóṣù nu ó ní two forty dollars Nàìjíríà sì ń gba thirty nine dollars tí í ṣe thirty three thousand lóṣù òṣìṣẹ́ tó kéré jù nu ó ní ẹ wá gbé orílẹ̀-èdè méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn sí alówó nu sí alówó nu ó ní yàtọ̀ sí eléyìí ẹ lọ́ọ́ rèé wo onídàájọ́ àgbà ní orílẹ̀-èdè South Africa Chief Justice of South Africa ṣé ẹ mọye tí òun ń gbà lóṣù ẹ mọ iye tí ń gbà lóṣù iye tí Chief Justice of South Africa ń gbà ní oṣù ìdá ọgbọ̀n ìdá ẹyọ kan nú ọgbọ̀n rẹ̀ òun náà ni Chief Justice Nigeria ń gbà tó jẹ́ pé ìlọ́po lọ́nà ọgbọ̀n owó tí Chief Justice Nigeria ń gbà ní South Africa Chief Justice wọn ní ń gbà lọ́hùn-ún ah ọmọ sọ̀rọ̀ ilẹ̀kùn ọ̀nànúgà ló sì sọ̀rọ̀ lé ètí òtí ju bíi wákàtí mélòó kan lọ tí ààrẹ NLC ààrẹ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà Joe Ajaero tó ti sọ pé ẹ bá wa fún òṣìṣẹ́ ní one million naira lóṣù gẹ́gẹ́ bí minimum wage ìròyìn yẹn ń pè é ń bò látún wá já sí báyìí lọ́jọ́ fal ẹ lọ́ọ́ rèé fìfẹ́ tìfẹ́tìfẹ́ ẹ lọ́ọ́ fi ka ètò ṣẹ́kùrò yẹn ojú kẹfà Daily Trust tó jáde lónìí wọ́n kọ sí. okay. Mm gẹ́gẹ́ ó dojú ẹ̀ báyìí o fíìmù bẹ̀rẹ̀ ẹ ìròyìn eléyìí fíìmù ti bẹ̀rẹ̀ jẹ́ kí n kà tán ọmọ bóyá fíìmù ti bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ń ṣe búrẹ́dì báyìí wọ́n ní ó ṣeé ṣe o kí àwọn náà yanṣẹ́ lódì bẹ̀rẹ̀ láti February twenty seven. àwọn iléeṣẹ́ kan ti ń pọn ọtí wọn sanwó kọ̀mọ́sẹ̀ ọ̀jẹ̀ adakọ̀ wọ́n sọ wípé ọtí àwọn ó bẹ̀rẹ̀ sí ní wọn báyìí bíà ọlọ́run ṣeun ìwọ kati búrẹ́dì. ọlọ́run ṣeun ẹ bí n bá ti kà yí. kò kàn mí tìbí àwòkàn mi. kí n tèmi búrẹ́dì sí kan bẹ́ẹ̀dì kan mi ó kan mi ok ọjẹ <laughs> ìṣòro tí ó pọ̀ <laughs> alright nínú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n máa kọ ìròyìn inú wọn sí o tí wọ́n sọ pé àwọn tí ń ṣe búrẹ́dì àwọn caterer àwọn bakers wọ́n ní wọ́n sọ pé àfàìmọ̀ káwọn ọmọ lọ sí ìyanṣẹ́lódì bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ọdún tí a wà yìí ẹgbẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ tí a mọ̀ sí Association of Master Bakers and Caterers Association of Nigeria AMBCN ni wọ́n ti sọ pé ìyanṣẹ́lódì àwọn yóò bẹ̀rẹ̀ ní February twenty seven ẹni tí í ṣe alága ẹ̀ka ti ìpínlẹ̀ Kogi fún ẹgbẹ́ yìí olóyè Adéníyì Bámidélé Gabriel ló sọ̀rọ̀ náà jáde nínú ìpàdé oníròyìn tó wáyé ní Lọ́kọjà gẹ́gẹ́ bó ṣe sọ ẹni tí í ṣe ààrẹ pátápátá fún ẹgbẹ́ àwọn èèyàn wọ̀nyí Alhaji Masur Umar pẹ̀lú ọ̀gbẹ́ni Jude Okafor tí í ṣe akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ yìí wọ́n fi àtẹ̀jáde kan síta tí wọ́n fi ṣàlàyé fún gbogbo aráàlú pé ẹ máa wo ẹ wo ń tà ń bá yí o pẹ̀lú gbogbo bí nǹkan ṣe ń lọ nàìjíríà ó dàbẹ̀ pé iṣẹ́ yìí ọ̀rọ̀ gbọ́ fún àwọn láti ṣe mọ́ bí apá ọ̀bá ṣe sán èèyàn mọ̀ kà lérí inú àtẹ̀jáde ni wọ́n ti sọ pé pẹ̀lú bí ó ṣe jẹ́ pé oríṣiríṣi àwọn nǹkan táwọn fi ń ṣe búrẹ́dì kó tó dé ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ ó ti gbẹnu sókè fúláwà rèé èèbó ní ń fọ̀ ṣúgà gan mọ́tò ní wí yeast vegetable epo bẹtiró wà nǹkan o a sàtàn ná kó tó di pé a sùn búrẹ́dì gbẹ dé ipá àwọn èèyàn wọn ò lè máa jẹ ó ní àwọn owó orí léyìí tí ò tiẹ̀ ṣe máa ṣe àlàyé lọ́dọ̀ tí ìjọba àpapọ̀ ní o ìjọba àpilẹ̀ ní o NAFDAC ọgbà tiẹ̀ nestle ọgbà tiẹ̀ Consumer Protection Council ọgbà tiẹ̀ Department of Weight and Measures wọn ọgbà tiwọn láwọn ìpínlẹ̀ ìjọba àbílẹ̀ náà àwọn náà wà o àwọn lájọ lájọ kan wọn tún gbé àwọn owó kọ̀ọ̀kan tí ò ṣe é máa gbọ́ ẹ̀ tún gbọ́ assessment levy wọn tún gbọ́ àti àwọn sábà mọ̀ touting wọ́n ní oríṣiríṣi àwọn nǹkan báyìí ó ti fẹ́ lé àwọn kúrò nídìí iṣẹ́ èyí tí àwọn ń ṣe ẹgbẹ́ yìí association of master bakers and caterers of Nigeria wọ́n ti sọ wípé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí ó dàbí ẹni pé e, iṣẹ́ yìí kọ́nà mọ́fìṣẹ́ wa búwa ni wọ́n fẹ́ sì wí ni a fi dùn wọ́n dà sí àdúrà ń bẹ̀ hmm. wọ́n ní pẹ̀lú gbogbo bí nǹkan ṣe wá wà lọ́wọ́ náà báyìí tí àwọn èròjà táwọn fi ṣe búrẹ́dì tí kankan ò ṣeé tọ́ níbẹ̀ tí wọ́n ń fo èbó èbó wọn ò sì yéèyàn pẹ̀lú bó ṣe á rí yìí ọkọjá láti máa fi ara dáhùn sóòó mm, mm. fún orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti wá sọ ní àlàyé inú ìwé ìròyìn wọn kọ sí o mm-hmm. àfàìmọ̀ kí búrẹ́dì ọmọ tàn gbá tó di february twenty seven ní ọdún yìí. ọlọ́run hmm. mà wá ṣàánú báyìí bóyá gbogbo àwọn um, èròjà ìpò búrẹ́dì tí ó wá gbowó lórí ló wá jẹ́ káwọn kan ti máa dọ́gbọ́n sí báyìí wọ́n ti ń dọ́gbọ́n sí àlùsí búrẹ́dì wá pọ̀ ní ìgboro débi pé bọ́ọ̀ bá já mi báyìí ó béèrè pé àkànfọ̀ lẹ́yìn fi po búrẹ́dì àbáyé alọ́ ó tiẹ̀ tó kó o mú búrẹ́dì <laughs> àbí alọ́m búrẹ́dì mi ìtọ́ ọba fọ́ gba báyìí yóò sì ah, mọ dún bílù yóò mọ dún bọ̀m bọ̀m eh, bọ̀m eh, bọ̀m eh, bí alábọ̀nbọ̀n. wọ́n kì kì kù kì mọ ẹni ẹlẹ́ni bóyá kó gàrí mọ́ ni ẹ má bínú o jàre èrò kìrò èèyàn Ah, búrò kan báyìí tí wọn kí wọn má fi ṣe búrẹ́dì mọ́. tó bá ti kìkì kúkì ìwọ̀nba náà ni búrẹ́dì yóò fún yàn lọ́rùn mọ́ <laughs> ìwọ̀nba ni èèyàn gbóná láì sọ ká àwa ti búrẹ́dì ẹ̀yọ kan òbú báyìí òsì tọ́nà fúnra náà tipa ó ti kíláàkì jù. <laughs> oh my god ó sì gbọ́n búrẹ́dì ọjà báyìí ó sì máa rù bìnàbìnà eh. bí ó ti mọ̀ wípé ah Eh, abracadabra bread wá pọ̀ ń gbòòrò ọlọ́mọjà á sì jẹ́ inú ètò wà nílẹ̀ o. torí ibi àlàáfíà náà ni ti sọ̀sẹ̀ àlàáfíà ara àgọ́ ara hmm. hmm. lọ́pọ̀ àwọn ó mọ̀ pé irú bromate tí wọ́n ní à kí wọ́n fi ṣe kinní kan kí wọ́n fi ṣe kinní kan kí wọ́n fi ṣe kinní kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọ́gbọ́n sí o àwọn tí sì ń sọ wọn lọ́tún lósì ní ìsìn mi rò pé àwọn eléyìí náà ráyè tó nǹkan kálukú wa ń ṣèjọba eh, bá ara dán àfòbẹ̀sẹ̀ bọ̀ ah, lẹ́tún ni wọ́n tún daṣẹ́ lẹ̀ tọ̀ ọlọ́run ṣàmọ̀sánú èèyàn rántí ìròyìn kan tí wọ́n ní àbá kan tí wọ́n ń yiri wò láàrin àwọn aṣòfin wípé wọ́n kọ́kọ́ gbà báwọn lọ báwọn aṣòfin pé dídán ni èèyàn gbọ́dọ̀ ní ìwé ẹ̀rí ìwé ẹ̀rí ṣàgìlà àkọ́kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ ti fásitì degree ó kéré jù bí èèyàn ó bá di ààrẹ nàìjíríà compulsory ní first degree wọ́n ní àbáwọn tí wọ́n yiri ẹ̀ wọ́n ti ẹ̀pá àgbáhùn ẹ̀pá tìṣẹ́gbẹ̀ẹ́ kan ìwé mẹ́wàá school sat tí wọ́n fi ń ṣe tẹ́lẹ̀ ni kó sì máa wà ní orí ọwọ́ bẹ̀ má gbàgbé tó bá ṣe tán mo ní ìdìròyìn ní ẹnu ẹ̀. ṣé ẹ̀hìn ṣé wọ́n kọ́ sọ́dọ̀ mi. ẹ wọn kọ mò ń rínú ẹ mi mo ní ìdí ẹlẹ́nu ẹ. eyín òde ní ìkejì náà àwọn tí wọ́n jẹ́ aṣòfin wa wọ́n ní wọ́n ti ń gbé àbá kan kalẹ̀ báyìí tí wọ́n ní kí ìpínlẹ̀ mẹ́ta kọ́ bóde láti gúúsù ìpínlẹ̀ ọ̀run nílẹ̀ káàró òjire ni o wọ́n ti oh. dákọ̀ àwọn ìpínlẹ̀ ọ̀hún o wọ́n ti kọ́ lẹ́ẹ̀kan a béèrè lọ́wọ́ ara wa. a mọ̀ fọ́lù ẹ̀ ọ́. bó la ṣe pín apá ajá o. tí ó tóbi akẹ́lẹ̀ mọ́ mú o. hallelujah all right lójú ìwé kẹta page three daily trust fún ti òórọ̀ yìí a rí ìròyìn kan bẹ́ẹ̀ o látàrí àìsí ètò ààbò tó tó tó gbópọn tó ní nàìjíríà síbẹ̀síbẹ̀ senate àwọn asòfin àgbà nílẹ̀ yìí wọ́n tún panupọ̀ pé àwọn ní ẹ̀mí ìgbàgbọ́ tó kira nínú àwọn lọ́gàálọ́gàá lẹ́kàṣẹ́ ààbò nàìjíríà vote of confidence wọ́n pàṣẹ sí orí àwọn service chiefs ìròyìn yẹn pé wàá àwẹ̀ o lánàá ilé ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà senate ni wọ́n panupọ̀ tí wọ́n ṣe kárí láì àkànṣára sí yín ẹ̀yin lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ààbò nàìjíríà pé akọni iṣẹ́ òun lẹ̀ ń fi akọni ọkùnrin ṣe fún ìdí èyí apanupọ̀ pawọ́pọ̀ agbóṣùbàràbàǹdẹ̀ fún yín wípé alẹ́ mi ìgbàgbọ́ nú yín iṣẹ́ yín ń tẹ́ wa lọ́rùn ẹ mọ̀ ṣe iṣẹ́ yín lọ. yes senate àwọn aṣòfin nàìjíríà nínú ìpàdé àṣẹlẹ̀kùnmọ́rí ṣe oníwákàtí mẹ́sàn-án kan eléyìí tí wọ́n pe àwọn service chiefs àwọn lọ́gàálọ́gàá pàtàkì lẹ́nu iṣẹ́ ààbò nàìjíríà tí wọ́n pè wọ́n sí tó jẹ́ pé ìpàdé wọn ò parí tó fi da aago mẹ́sàn-án àṣálẹ́ àná nine pm wọ́n nígbà wọ́n parí ìpàdé ni wọ́n sọ wípé kẹ́sì mọ́ wo àwọn service chiefs ti nàìjíríà wọ́n gbìyànjú iṣẹ́ ni wọ́n ṣe apáàsì vote of confidence apáàsì ẹ̀ léhan lórí kí wọ́n máa bá iṣẹ́ akin wọn lọ kẹsẹ̀ tó máa wá wò ó ntí ròyìn tí wọ́n kọ́ lẹ̀ tèmi ń kà yìí ni wọ́n ti ń júwe pé lá ní ọ̀sẹ̀ tó lọ ọ̀sẹ̀ tó lọ ńlẹ̀ńlẹ̀ ń bì ní senate president Godwin Akpabio eh, ni ó ti ń kéde wípé ibùdó agbára tí í ṣe Abuja nation's seat of power wípé ó wà lábẹ́ ìdúnkokò àwọn láabi ẹ̀dá tí wọ́n ń fojoojúmọ́ ayé halẹ̀ mọ́ ètò ààbò Abuja ẹ̀mí àwọn tí ń bẹ lábújá ò sì dè àpábíò ló fúnra ẹ̀ ìpabí yabidun ọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá o ó ní fàpẹ̀rẹ̀ ìpani nípa àyà làbújá àti ìjínigbé pamọ́ mọ́ béèrè fowó ní kubwa buhari àtàwọn agbègbè míì làbújá ọgbẹnu tán ni àmọ́ ńgbà tó di lànà àwọn asòfin kan náà ni wọ́n sọ wípé kí àwọn ọ̀gá ọ̀gá pàtàkì lẹ́ka iṣẹ́ ààbò kí wọ́n máa bá iṣẹ́ wọn lọ torí pé iṣẹ́ wọn ọ̀ǹtà sánsán ní ìgboro ayé ìròyìn yẹn ní ojú ìwé kẹta Daily Trust ní kẹ́ẹ̀tì gba balance yẹn. nínú ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin náà ti jókòó báyìí tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí tanná wádìí bí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan bí wọ́n ṣe ń ná owó tabua tí wọ́n rí gbà lọ́dọ̀ ìjọba àpapọ̀ lóṣooṣù. ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ní àná nínú ìjókòó lé wọ́n ti wá sísọ lójú àwọn ète kan àti àwọn ìlànà tí wọ́n ó lò lórí àti tọpinpin àwọn owó tó ń rogún sápò àwọn ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ yíká orílẹ̀-èdè nàìjíríà láti inú àpò àsùnwọ̀n ti orílẹ̀-èdè yìí tàmọ̀ sí Federal Account Allocation Committee tí ó ń lọ sáwọn ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta sí ni ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ nínú ìpinnu wọn léyìí tí wọ́n ti bẹnu fún báyìí látàrí bí ọ̀kan lára wọn ṣe gbé àbá kalẹ̀ èyí honourable Adémọ̀rin Kúyẹ̀ tí ó sọ pé ah èyí tí wá jẹun ìjà àwa nílò agbára tí òfin fún wa gẹ́gẹ́ bí aṣòfin kájọ fojú tọ pinpin bí àwọn ìpínlẹ̀ bí wọ́n ṣe ń ná àwọn owó èyí tí ọjọ́ owó tabua títí ń rogún sápò wọn lórílẹ̀‐èdè yìí nínú àbá tó gbé kalẹ̀ ọ̀nẹ́bù kúyẹ̀ ló fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn owó kan tí wọ́n ń gbà látọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà tó fi lọ sí ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ ó ti di owó kọ́ngbẹ́ o kódà ó lóòrìn nílẹ̀ ju owó tí wọ́n ń gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ ní orílẹ̀-èdè yìí ó ní síbẹ̀ o àwọn òrìjàsá rẹ̀ lára bí aráàlú ṣe ń kígbe tí wọ́n ń ké tí wọ́n ń yàn o ilégbèmọ̀ aṣojúṣòfin wọn ló dá àwọn lójú tá dàpá àwọn mọ̀ wípé owó ètí ó kù láti ọ̀dọ̀ àjọ tí máa pín owó sí ẹlẹ́kàǹkà yìí Federal Account Allocation Committee pé wọ́n pín owó ńlá fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n pín ti ìjọba àpínlẹ̀ fún wọ́n sì fún àwọn ìjọba ìbílẹ̀ láwọn tiwọn náà kódà ó yẹ kí eléyìí ó ti hàn lára àwọn aráàlú kò yẹ kárí wọ́pọ̀ tó bó ṣe ń pọ̀ yìí o ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin wọ́n sọ fún àwọn ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ pé àà owó tẹ́ ẹ gbà ní ọdún twenty twenty three six point five seven trillion ni wọ́n mhm. ní ilé ètò ṣe pé ìlọ́po méjì owó tẹ́ gbà lọ́dún 2022 ni mhm. tí í ṣe 3.16 trillion ilé ìgbìmọ̀ asòfin lọ́wọ́ sọ pé pẹ̀lú bí owó ṣe wá pọ̀ tó wó di kọ̀ǹgbẹ̀ lápò àwọn ìjọba ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ yìí síbẹ̀ o ariwo tún gba gbogbo ilé ayé kan ni kódà wọ́n là mọ́lẹ̀ wọ́n kọ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n sọ iye tí orògùn sí àpò wọn ọ̀nbẹ́mẹ̀ nínú ìwé ìròyìn page five. ìpínlẹ̀ kọ̀ọ̀kan àwọn aráàlú bẹ́ẹ̀ lè fẹ́ wá. wọ́n wá kọ́ gbogbo ìpínlẹ̀ pátápátá. ok wọ́n kàn dákọ̀ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan bẹ̀ ni pé ah kọ̀yẹ́ kárí wọ́pọ̀ tó eléyìí o. wọ́n ní ariwo ebi o. wọ́n ní eléyìí gan-an tó wá kà náà ni pé ọ̀pọ̀pọ̀ àwọn ìpínlẹ̀ tí wọ́n rí owó eh, kàbìtì kàbìtì tí wọ́n rí gbà fáwọn òṣìṣẹ́ wọn àwọn e, iléeṣẹ́ kọ̀ọ̀kan tó jẹ́ ti ìjọba wọn lé orí ń ta wọn bẹ́ẹ̀ náà ni wọn ò tún lè pèsè àwọn nǹkan amáyédẹrùn fáwọn aráàlú wọn lẹ́mu ọ̀rọ̀ mímu láwọn ìpínlẹ̀ yìí àti pé àwọn ìgbòkègbodò ọkọ̀ ńbẹ̀ ìyà tó ń jẹ aráàlú ni síbẹ̀ o àwọn tó ní ìwé ẹ̀rí gidi lọ́wọ́ wọn ò tún rí iṣẹ́ ṣe ibo ni wọ́n ń ná àwọn owó yìí sí ní táwọn ọ̀nàrẹ́bù wa tí wọ́n ń béèrè nù wọ́n ní àwọn gómìnà gómìnà wọ́n ní pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ń rí gbà báyìí wọ́n lọ́ọ́ dàbí ẹni pé wọ́n já ìjọba àpapọ̀ nítàn mọ́ o torí pé ìjọba ní lọ́kàn pé kí ìṣẹ́ tí mumi orí aráàlú kọ́ mọ́ pọ̀ tó eléyìí àmọ́ síbẹ̀síbẹ̀ ìjọba àpapọ̀ ò ní sọ̀kalẹ̀ lókè kọ́ a ní òun ọmọ ṣàyọjú ràn sí bí ìjọba àpilẹ̀ bí wọ́n ṣe ń ṣe àkóso wọn wọ́n ní lójú àwọn báyìí o ó yẹ kí àwọn gangan ó dìde eyín àwọn ọ̀nàrẹ́bù wa ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin táwọn ọmọ tọpinpin bó o lẹ̀ ṣe ń ná àwọn owó yìí owó tẹ̀ ń gbà lákòókò yìí ó tóbi ju ti tẹ́lẹ̀ lọ ó ṣe á jẹ́ bẹ́ẹ̀ o tí ariwo wa gba ìlú tó eléyìí. ìwọ náà ká tán ṣe hàn adórí ah. ẹni kodo ìròyìn lọ́kàtà ah, ah, ọlọ́run ọbẹ̀ ìdùmarè ọjọ́ kan ó jọ kan I have a dream <laughs> pé lọ́jọ́ kan ojú ọmọ Nàìjíríà ó là àwọn aráàlú tí wọn ó lè máa béèrè lọ́wọ́ àwọn gómìnà wọn wípé báwo ni wọ́n ṣe ń ṣe owó tó ń rogún sí kòtò ọba Abọ́ládé kámọ́ tanra wa bó báwo láti 1999 bí wọ́n bá béèrè pé àwọn wo ló sin ìlú Nàìjíríà débi tá a dé àwọn gómìnà Nàìjíríà ni ló ṣe ìtọ́pọ̀ jù mbẹ́ kò sí rọ́ọ̀kì kan bẹ́ẹ̀ ẹ béèrè pé àwọn owó tó ń rogún àti nígbà òjò òjò owó ni mò ń sọ o tójò owó ń rọ̀ nípa epo àti nígbà tí kálukú rí IGR gidi nípínlẹ̀ Èkó wá hmm. kó tó di pé nǹkan dà báyìí hmm. kí ni wọ́n fi ṣe bí gómìnà bá wá ṣèjọba tán Nàìjíríà lẹ́tọ̀ọ́ máa gbọ́ AFCC ń kó wá àkáǹtì fún forty billion three hundred billion kìíní kan billion ọ̀pọ̀ eh. àwọn gómìnà ní tí wọ́n ti ṣèjọba tán nípínlẹ̀ Èkó wá ni wọ́n ti lù ti destiny state wọn tí wọ́n tí wọ́n ti lukoto ọba jèrèjèrè àwọn kan sì ń bẹ lórí àpèrè lọ́wọ́lọ́wọ́ ní nàìjíríà láwọn ìpínlẹ̀ nàìjíríà kan tí wọ́n ń lùtì lọ́wọ́ torí ìgbà tí wọ́n bá lọ tán kí ọmọ aráàlú wọn tó mọ kẹnu òkè àmójú òòlà náà ni láti mọ̀ béèrè ara tí wọ́n ó béèrè ni pé kí ni ó dé táwọn gómìnà nàìjíríà lu local government system pa yányán hmm. owó local government ti àwọn gómìnà tí wọ́n ń ṣe abracadabra lé lórí sáràlú òòlù lè béèrè. jẹ́ ń pè ọ́ padà. ebi wà ń pa yín ẹ wà ń pè ebi ń pa yín. báyọ̀ o jẹ́ ń pè ọ́ padà. ebi o. ajá àbálẹ̀ là ń kà ọ́ kì í ṣe ojúkojú eh, ó ti fẹ́ sọ ètò ojúkojú o. irọ́ ojúkojú lọ́jọ́ Friday. ìwọ lọ kàròyìn ó kò sí pàkọ́ mọ́ ká. ọkà ọ̀la. irọ́ kọ̀ọ̀kan ọ̀la. ọmọ ṣe o. o ṣe o ajá lọ sórí. ajá lójú ọjà oh my god. ajá àbálẹ̀. àṣì ẹni tí ọlọ́run bá pè ránṣẹ́ tó jẹ́ iṣẹ́ ọlọ́run pẹ̀lú ìmánì ó yẹ ká kírú ẹni bẹ́ẹ̀ kókó oríire. ṣé wàá bùnà ní ó ti pé ọdún méjìlélọ́gbọ̀n báyìí tí sẹ́wù bílíọ̀nù ọ̀la àdúrà ti ń ja iṣẹ́ tí àlàárọ̀ láì bá ṣáìtàn dòwò pọ̀ alihamudulilayi àjọ̀dún ọdún yìí a ti bẹ̀rẹ̀ wáàsí níta gbangba káàkiri nígboro ìbàdàn àkànṣe àdúrà sì ti ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ilẹ̀ wọn tó wà lápẹtẹ ọjọ́ mẹ́ta gbáko ìlàfi ṣe àṣekágbá àjọ̀dún yìí on the fifteen sixteen àti seventeen oṣù yìí ní orí ilẹ̀ sẹ́wù bílíọ̀nù ọ̀la àdúrà tó wà lójú ọ̀nà mọ́níyà sílùú sẹ́yìn tó o bá lè wá ogun ayé èèyàn kàn máa sẹ́ni pọ̀ àgàn ọ̀rọ̀ ọmọ gbẹjọ́ aláàárẹ̀ ó sàn ń bẹ̀ bọ́ ọba ti dé mọ́níyà ọkọ̀ tí ń lọ jẹ́dẹ̀jì ní ọwọ́ ó ti ka ọlá praying ground lọ́wọ́ ọ̀tún ọkọ̀ ọ̀fẹ́ wà ó láti mọ́níyà tọ́lá á ti kó kalẹ̀ pé zero eight zero thirty three seventy six twenty forty nine ṣé òbí lámínú ọlá àdúrà àṣeyé ràmọ́dún ìjọ tó jù dán lọ dára ká pè ní síbi ayẹyẹ ká jẹ́ àmọ́ ká pè ní ká jẹ́ kò tó ká gbádùn jáyé nínáwó tá a bá lọ àbẹ̀wò ni ká dé láti ibi ayẹyẹ ká bẹ̀rẹ̀ sí ní wọ́ra aṣọ funfun lọ́pọ̀lọpọ̀ wọ̀ lọ síbi patí ó di pípé kún fún ìdọ̀tí ó àga tá a jókòó sí àti tábìlì lódọ̀bẹ̀ sálejò la àti bàbà tí wọ́n ta ti fàya pẹ́rẹpẹ́rẹ bójú ó bá tiẹ̀ wá gàgàdé aṣọ ẹlẹ́gì ó dẹnu lẹ̀dẹ́lẹ́ ni síbi ọ̀pọ̀ àwọn and event management a ní kẹ́ ẹ ké síbi ìnáwó bá fẹjú kẹ̀kẹ́kẹ́ ká sórí pápá di gbọ̀ngàn gbàlódé tí ó tutù dódódó pẹ̀lú àwọn èsì jẹgbẹ̀ngbẹ̀ àti àwọn fáànù lóríṣiríṣi àga àgbàlódé àtàwọn tábìlì tẹ́sẹ̀ rẹ̀ dúró dáadáa bí tọmọdé ṣe wà ní tàgbàlagbà ń bẹ̀ event decoration wọn kò lẹ́lẹ́gbẹ́ o wọ́n wà ní amúní golden estate olóńdé ńbàdàn àbí kẹ́ ẹ pè wọ́n zero eight zero three three seven six four seven one four olamide and co renters and event management àwọn gangan imú pàtí ẹ̀ needle. Fire that will make signs to follow you. Receive fire. Get ready for a divine encounter at the Revival Fire Conference of the Sword of the Spirit Ministries. On the day of Pentecost. Come for an impartation at this year's Fire Revival Conference, holding at Cornerstone City, Kilometer 22, Lagos Ibadan Expressway, Ibadan. This coming Thursday, 15 February 2024, at 2 p.m. Theme: A new song, Psalm 40, verse 3. Ministering alongside our Father in the Lord, Bishop Francis Waleoke, is our daddy, Pastor E.A. Adeboye, with Minister Dunsin Oyekan and other anointed men of God. Our Attorney John Lati Shoji Mimi Mimantio Waye Lojabo Thursday, February 15th, Seta Wayi Nico cornerstone city nílùú ìbàdàn ọkọ̀ ọ̀fẹ́ free transportation yóò wà ní alákíá ọjọ́ ìwó road àkọ́bọ̀ total garden àpẹrin mọ́kọ́lá ológun ẹrú ui poli ìbàdàn bódìjà ojúrin mọ̀lété challenge àti olódó ní déédéé aago méjìlá ọ̀sán lọ́kọ̀ wà ń bẹ̀ twelve noon for inquiries please call zero seven zero three zero one zero three five six five jesus is lord. If you are looking for a pathway to immigrate to Canada, either as a student, investor, business visitor, professional, or skilled worker, our comprehensive Canadian immigration pathway guide is your best bet. We provide you with adequate support that allows you to immigrate to Canada and get your permanent residency within a short period. We also provide a simplified procedure through various pathways for interested applicants. For inquiries, please visit EduConsult, Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, and NOA Aremu Court, Ashi Junction, Basharu Gas Road, Ibadan. Telephone 0813-543-0382. Canadian Temporary and Permanent Resident Visas. Edu Consult is your sure bet. ó ti yá o sátidé agbára gbogbo sátidé kẹta nínú oṣù ní CAC mountain top ọlọ́run ìpè prophet olúfẹ́mi òní lónìí yóò wá gba oore ọ̀fẹ́ láti di ńlá méjì lọ́jọ́ sátọ́dẹ̀ seventeen february ẹ̀mí ọlọ́run aláàyè láyé wòlíì olúfẹ́mi òní ọ̀sẹ̀ tó fẹ́ bá gbogbo ẹ̀mí gbèdéke lórí oníkojúkọ èèyàn. látago mẹ́fà àbọ̀dájí six thirty am kùtùkùtù. ní ọlọ́run yóò ti máa fa àwọn èèyàn sókè. tí ó sì máa yí ìtàn wọn padà. lábẹ́ orí ọ̀fẹ́. gbogbo táyé ti rò ọ́pẹ́lẹ́ lórí. àṣà ìbúgbòrò fẹ́ balẹ̀ ọ́. ìwọ sátì máa bọ̀ lọ́jọ́ sátọ́dẹ̀ seventeen february. látago mẹ́fà àbọ̀dájí. ní ẹ̀mí ọlọ́run alàyè la yí àwọn ìránṣẹ́. nínú ọ̀rọ̀ àti ọ̀pọ̀ lórí ẹ̀mí gásùtù. yóò ti máa rìnrìn agbára. prọfẹ̀tì olúfẹ́mi òní. wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ lórúkọ jẹ́ sí iṣẹ́ àmì CAC Mountain prayer ministry tó wà ní NTC compound leaf road ìyàgànkú Ìbàdàn sátidé agbára ti fẹ́bìrì pẹ̀lú orí ọ̀fẹ́ wàá di ńlá lórúkọ Jésù. ajá balẹ̀. báyọ̀ ó rí i pé mò ń wẹnu rẹ̀ nígbà tó ń ṣe ojúkojú lọ nínú ajá balẹ̀ nígbà tó ń ṣe ojúkojú lọ nínú ajá balẹ̀ <laughs> mo kàn ń wẹnu rẹ̀ lọ ni ìtọ́ wa jọyàn lójú pọ̀ jù nísìn ni pé bẹ́tí bá gbà lọ ẹ̀ní gbà bọ̀ mọ́ hmm. irú àwọn tó jẹ́ reps tán ní àwọn òdìdí mọ́ tán náà rí nísìn. Ah. gbà ẹ́ láàárọ̀ tàrúgbó ń soge náà. ìmọ̀ sọ pé gbà ẹ́ láàárọ̀. Hmm, àsìkò tẹ bẹ̀rẹ̀ náà tiẹ̀ dá. ṣé wọ́n tiẹ̀ sọ̀rọ̀ but ẹ̀ẹ́nì gbọ́n kankan mi mọ̀ eh, eh. pé àwa lọ̀kúnlẹ̀ báyìí o ntaari mẹ́rin ẹ̀ẹ́nì gbọ́mọ́ this is a republic of talkers. èyí tí ó eh, jẹnu èyàn ó dùn ẹ gbọ́ <laughs> àmọ́ etí lóbi fi gbóhùn rò ọ parí náà nù. ọ̀rọ̀ ti kọ́mítì kan ti house of reps yẹn ní rakati ẹ̀rìn iṣẹ́ ńgbà wọn ńgbà sírí tiẹ̀ náà tú pé eh. wọ́n ń gba sábàámu lọ́wọ́ àwọn tí wọ́n ah, eh, investigate. ẹ ṣáàmà ebe yìí náà wà nínú kíni kan no no off the mic <laughs> off the mic ṣé o tún gbọ́ kankan kọ́mítì ni wọ́n kan kọ́mítì lè mọ nàìjíríà ah, wàláì. ọlọ́run kò kọ ayọ́mbẹ́ o ìròyìn kan ni wọ́n kọ again nínú ìròyìn nàìjíríà tribune láàárọ̀ yìí ojú ìwé karùn-ún lókè ti àwọn reps ni o mhm. tọ́lá àwọn ó bójú wo bí àwọn eh, gómìnà gómìnà ṣe ń ná àwọn owó kọ́ngbẹ́kọ́ngbẹ́ mhm. tí wọ́n rí gbà lákòókò yìí táriwo tún fi àpọ̀ tó báyìí orí òkè rẹ̀ ni wọ́n á kọ̀ròyìn kan sí wípé forty two thousand àwọn nọ́ọ̀sì wọ́n ti kúrò nàìjíríà láàrin ọdún mẹ́ta péré ìjọba àpapọ̀ ló sọ jáde bẹ́ẹ̀ ni wọ́n ní ẹni tí ṣe akọ̀wé àgbà fún àjọ tó ń rí sí àwọn nọ́ọ̀sì èyàn àti àwọn agbẹ̀bí the registrar of the nursing and midwifery council of nigeria farouk abubakar lánàá ló ní ẹgbẹ̀rún méjìléní ogójì àwọn nọ́ọ̀sì ló ti kúrò lórílẹ̀‐èdè nàìjíríà láàrin ọdún mẹ́ta farouk gẹ́gẹ́ bí ó sì sọ òun náà ni ó súyọ lórí bí national association of nigerian nurses and midwives bí wọ́n ṣe bínú bóde pé kí ló dé o léè tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n fẹ́ yẹ sàbùkẹ́ àwọn wò àti pé àwọn ìlànà kọ̀ọ̀kan tí ìjọba fẹ́ gbé síta yìí bí ìgbà tí wọ́n fẹ́ tẹ̀ ẹ̀tọ́ àwọn mọ́lẹ̀ ni àwọn yìí náà ni wọ́n sọ pé àwọn fi sákúlà kan síta fún àwọn nọ́ọ̀sì èyíkéyìí tó bá fẹ́ kí wọ́n wá yẹ ìwé ẹ̀rí òwò pé òun fẹ́ lọ sí ilé òkèèrè kankan fún kẹ́ẹ̀nẹ̀ wọ́n ní ó sì láti ti lo ọdún méjì lẹ́yìn ìgbà tó ti di nọ́ọ̀sì gidi ní orílẹ̀-èdè nàìjíríà kódà owó tí yóò san wọ́n ní wọn ò ní dá padà fún fún àyẹ̀wò yìí nígbà tí ó máa ṣe àlàyé lórí rẹ̀ ẹni kan nínú àwọn èèyàn yìí ló sọ ọ́ sínú ìwé ìròyìn wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn nọ́ọ̀sì lórílẹ̀‐èdè nàìjíríà ló sì tún ti ń gbáradì báyò láti jápa kúrò ní ilẹ̀ bàbá wọn ó ní ẹ jẹ́ kí n sọ fún yín kó yé yín dáadáa pé láàrin ọdún mẹ́ta sẹ́yìn ẹgbẹ̀rún méjì ó lé ní ogójì forty two thousand nurses ló ti kúrò ní orílẹ̀-èdè wa nàìjíríà a sì nílò wọn kì í ṣe pé a nílò wọn àmọ́ kí la lè ṣe sí i oníta bá wá gba gbogbo àwọn èèyàn láàyè pàápàá àwọn tó kẹ́kọ̀ọ́ nípa ìtọ́jú èèyàn ìtọ́jú aláìsàn tá a bá gbọ̀n láàyè pé gbóǹkà bá ṣe tán mọ́ tẹ kò létí kọ́ mọ́ lọ ẹgbọ́n náà ta ni yọ̀ àmọ́ tọ́jú àwọn tá a kù lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí àbí onítorí èyí kì í ṣe pé a sọ pé kẹ́nikẹ́ni ọmọ tẹkọ̀ létí kò nàìjíríà o àmọ́ ọ̀n láti sílẹ̀ bàbá rẹ̀ dáadáa kó tó pé ọ̀la ǹfààní láti tẹkọ̀ létí nígbà tó tún tẹ̀síwájú ó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn ni wọ́n ti fọn mú lórí àwọn tí wọ́n fẹ́ tẹkọ̀ létí kò nàìjíríà wọ̀nyí tí wọ́n sọ pé lílọ tẹ́ ẹ fẹ́ lọ yìí ẹ ṣe lọ́nà tó bá ojú mu ni lọ́nà tó bá òfin mu ni bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ lọ́nà tó bá òfin mu àròpé ìjọba yọgbà ìláyé o láti tẹkọ̀ létí kò nàìjíríà. Hmm. èèmọ̀ ti wọlé káàárọ̀ àjíire ibà Gani Adams òun náà lọ sọ̀rọ̀ ìròyìn ọ̀rẹ́ ní mambe ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ibà Gani Adams ló ti ké gbàjarè sígboro ayé lánàá ó ní èèmọ̀ ti wọ ilẹ̀ yorùbá látàrí bí wọ́n ṣe ń fẹ̀mí ṣòfò tí wọ́n sì ń jí ìyàn gbé tó ń ta àwọn ìwà ipá tiwa pa àhẹ́ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lásìkò yìí Ìbà Gani Adams ní èyí ti di nǹkan àpérò ọmọ erin wò torí pé àìláṣọ ọlọ́run pàká ni ó ní òun wà ń ké sí àwọn gómìnà ilẹ̀ Yorùbá lápá abíyá wàyí tí í ṣe gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà wípé kí wọ́n fún àwọn tí àwọn mọ̀ ń tọ́kàn ní agbára ẹ̀tọ́ àti àṣẹ láti dojúkọ àìsí ààbò nílẹ̀ Yorùbá yìí o torí pé àwọn aṣekúpani lọ́sàn-án gan ayé ẹni àtàwọn ajínigbé pamọ́ tó ń tàwọn jàǹkóríko pòkì ọ̀daràn tí wọ́n ti á fi ilẹ̀ Yorùbá ṣe bùbá wọn ká tètè wá bí a ṣe lé wọn padà síbi tí wọ́n ti ń bọ̀ nínú lẹ́tà kan lẹ́tà gbangba làṣáta eléyìí tí ó kọ sáwọn gómìnà níbẹ̀ lábẹ́ àkòrí pé òkùnkùn bírímù bírímù èèmọ̀ ṣùbọ̀ ilẹ̀ Yorùbá ọkọ lẹ́tà ọ́fíìsì ọwọ́ sí babájídé sanwó-olú èkó dàpọ̀ abíọ́dún ìpínlẹ̀ ògùn bíọ́dún oyèbánjí èkìtì adémọ́lá adélékè ọ̀ṣun ṣèyí mákindé ọ̀yọ́ lọ́kì ayédatiwa ti oǹdó àtàwọn lógun lẹ́kọ̀ọ́ akọni lójú ìjà ní ilẹ̀ yorùbá tí wọ́n mọ tí wọ́n ń ṣe láti kogi àti kwara pé kí wọ́n dákun kí wọ́n mọ̀mọ́ wo ilẹ̀ yorùbá níran tí àwọn ẹni ibi tọ́wọ́ darapọ̀ mọ́ èrò bọ́ọ̀sì kí wọ́n mọ́ tẹ̀yìn gbèrú ilẹ̀ káàrọ̀ àjíire o ibà Gani adam sì sọ̀rọ̀ ó ní èèmọ́ ti wọlé Yorùbá ẹ má wò ó ràn o ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ lọ gba balance ẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Guardian tó jáde lónìí. jẹ́bẹ̀ẹ́ ti ṣe ìlérí fún yín pé ẹ̀kọ́ kan báyìí bá ti yàn ọ́ lẹ̀ àmọ́ hmm. ka ọ̀rọ̀ olóòtú ẹ̀yìn editorial látinú àwọn ìwé ìròyìn wà pàápàá ìwé ìròyìn ti Nigerian Tribune wọ́n ní ẹ̀hónú hàn látàrí ebi tó ti han àwọn èèyàn léèmọ̀ ni wọ́n kọ ọ̀rọ̀ olóòtú ilé lórí ọ̀ wọ́n ní ọ̀rọ̀ tí ń fojú hàn báyìí wípé ìta lè nǹkan ọ̀rọ̀ gbọ́ torí pé ebi ó ti rápálá wọ gbogbo àyíká orílẹ̀-èdè nàìjíríà ní tìbútòrò ìgbà tí ọmọ orílẹ̀-èdè nàìjíríà sún kan ògiri wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé wọ́n ní bí orí bá ń ta ni àmọ́ kéènì lákòókò yìí o ọmọ nàìjíríà ti wá pariwo síta wípé áà ibi tí kìíní ìka àwọn mọ́ kọ̀rọ̀gbọ́mọ́ o torí àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ táwọn ọmọ fi panu ọwọ́ òtó mọ́ òun látàrí bí àwọn èèyàn ṣe wá fi ẹ̀hónú hàn ní ìlú Minna ìpínlẹ̀ Niger lórí bí owó oúnjẹ bó ṣe gbé ẹnu sókè àti bí ọrọ̀ ajé bó ṣe ń gé gbogbo aráàlú jẹ ààrẹ Bọ́lá Tinubu ló pàṣẹ wípé káwọn èèyàn tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú òun káwọn náà wọ́n wá ọ̀nà tí wọ́n gbà tí owó oúnjẹ àti nǹkan tẹ́nu oúnjẹ tí ó fi lọ sí ilẹ̀ ọ̀ ìgbà tí ó tún máa sọ̀rọ̀ wọ́n ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó ju bíi mílíọ̀nù lọ́nà ọgọ́rin lọ ní wọ́n jẹ́ pé ìṣẹ́ ti mú mi orí wọn tán o mínísítà fún ọ̀rọ̀ ìtànìjẹ́ àti ètò ìròyìn Mohammed Idris lẹ́yìn tó ṣe ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ kan láti dóòlà bí ọ̀rọ̀ oúnjẹ ṣe wọ́n gógó ní orílẹ̀-èdè Nàìjíríà Presidential Committee on Emergency Food Intervention l'Abuja ló ṣàlàyé pé ìtọ́ka ààrẹ wa lára púpọ̀ jù ní bí ọwọ́ ọmọ Nàìjíríà yóò ṣe tó àwọn nǹkan tí ẹnu ń jẹ wọ́n ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ̀ pé orí ń ta ọmọ Nàìjíríà pàápàá ìtọ́sẹ̀lẹ̀ ní Minna yìí ebi ni o wọ́n nítorí pé àìdédé rí ayan funfun níta yìí tá a bá fi rí ayan funfun níta hàn nǹkan ọ̀rọ̀gbọ ńlọ́fà torí èyí ṣùgbọ́n o àwọn ọlọ́pàá gan wọ́n ní bí bọ́tà tí wọ́n bọ́tà ni wọ́n bára gìrì sí arábìnrin kan tó léwájú nínú fífi ẹ̀hónú ẹ̀ Aisha Jubril àti àwọn mẹ́rìnléní ogún míì pé irú ẹ̀hónú o lè fi hàn káàkiri tó jẹ́ pé àwọn tó mú wọn yín gan-an ebi ń pa wọn wọn ò lè sọ̀rọ̀ ní wọ́n ní ní ìpínlẹ̀ Niger wọ́n ní ìjọba abẹ ti wá tọrọ àforíjì lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n mú pé ẹ má bínú o àwọn agbófinró wọn kàn sí iṣẹ́ tiwọn náà ni àmọ́ káfí ẹ̀hónú hàn wọ́n ní ò sí nǹkan tí ó burú níbẹ̀ ṣùgbọ́n o lọ́gán tí wọ́n gbọ́ pé àwọn kan ti bọ́ síta tí wọ́n kígbe bí o ebi mọ̀mọ́ ń pa wá o ní ìpínlẹ̀ Niger yìí wọ́n ní bẹ́ẹ̀ làwọn èèyàn kan náà tó gbé kámọ́ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ògùn ní kogi àbújá àti àwọn ibòmíì wọ́n ní ní wọ́n fi hàn pé ìjọba ẹ̀ tí ì ṣe nǹkan tọ́tọ́ kankan torí pé àwọn èèyàn ń kú lọ fún ebi pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe wá dàbí ẹni pé wọ́n ti ń gbà á bí ẹn gbàgbọ́ tí yíká orílẹ̀-èdè nàìjíríà ilé ẹjọ́ ga kan tó wà nílùú èkó iná ni àwọn náà tún gbé ìdájọ́ kan tí ò tiẹ̀ tí ò fi bẹ́ẹ̀ tí ì sábà wáyé náà gbé kalẹ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n wá nǹkan tí wọ́n ṣe ní kíá lójú ọjọ́ torí pé ọ̀rọ̀ epo bẹtiró lọ́dà kínní ilẹ̀ o àárín ọjọ́ méje nílé ẹjọ́ ga ti à fún ìjọba àpapọ̀ pé ẹ wá bẹ́ẹ̀ ti ṣe ìlànà bí ọwọ́ aráàlú ó sì máa kan àwọn nǹkan èyí tí wọ́n jẹ wọ́n ní bí gbogbo nǹkan bá gbọ́ kí ni tèmi ọ jẹ wọ́n ní èyí sábà gbọ́ o ebi ọ̀gbọ́n kankan ẹni ebi bá sì ń parí kò sí ní tí ò lè dánwò ọ̀rọ̀ olóòtú ń gùn dáadáa nbà tu délẹ̀ ibi ọ̀kadẹ́ eh, ọ̀nà ibi ọ̀kadẹ́ yóò ti jẹ́ kí owó kó ọmọ ọmọ ẹlòmíì. bẹ́ẹ̀ni so ti hmm. it's okay lójú ìwé ìkọkànléní ogún ìwé rẹ tí mo yá Tribune hmm. níbẹ̀ ni Ohanaeze ti ń sọ fún Tinubu pé ẹ wádìí Buhari àtàwọn tó bá Buhari ṣiṣẹ́ ibi tí wọ́n sì ọrọ̀ ajé Nàìjíríà dé yìí ibi nǹkan burúkú ni àwọn ni wọ́n bá wa dé ibi tí wọ́n bá wa dé ìròyìn ọ̀rẹ́ Ọ̀hánèzè Ndigbo ni wọ́n ti ké sí ààrẹ Bọ́lá Tinubu ààrẹ Nàìjíríà nu wípé kí wọ́n tẹsẹ̀ ìwádìí tó lágbàá bọ ọ̀rọ̀ bí Muhammadu Buhari ṣe ṣèjọba Nàìjíríà àwọn tó sì bá ṣiṣẹ́ tí wọ́n jọ ṣèṣàkóso Nàìjíríà kí wọ́n wádìí tiẹ̀ náà èyí ò gbogbo àwọn ọmọ àwọn ìsọmọgbé rẹ̀ Ọ̀hánèzè náà tẹ̀jáde kan tí wọ́n fi síta òun náà ni wọ́n ti ké tantan sétí Bọ́lá Tinubu ààrẹ ilẹ̀ yìí pé ṣé Tinubu ó pòun ò mọ̀ wípé látìgbà tí Buhari ti gba òbèlè àti tukọ̀ ìjọba orílẹ̀-èdè yìí lọ́dún 2015 tó sì lóun parí ètò ìjọba ẹ̀ lọ́dún 2023 láàrin 2015 sí 2023 gbogbo owó tí Buhari lọ rèé yá nílẹ̀ òkèrè external borrowings pátápátá kí Tinubu ó bi Buhari kí ni láríjà àwọn nǹkan tí wọ́n fi owó ọ̀hún ṣe àfẹ́ mọ̀ àwọn iṣẹ́ akọni àti iṣẹ́ akin tí wọ́n fi ṣe fọ́mọ nàìjíríà a fẹ́ mọ̀ ọ̀hánèzè ń dìgbò ní ibi wọ́n bá wà dé o ẹ ẹ wo bí wọ́n bá wà dé o ha ó ní ẹ wo ẹ mọ̀jẹ̀ àṣẹ̀ṣẹ̀ wá ní tí ọ̀sọ́nù kí kò sẹ́ni tí ọ̀mọ̀pẹ́ ni abápá lọ́wọ́ ẹ̀ lọ́ọ̀yà àti buhari o àtàwọn tí wọ́n jọ ṣèjọba lábẹ́rẹ́ o kí tinubu kóun náà pa kìtìmọ́lẹ̀ ṣe bí akọni ọkùnrin kó pè wọ́n kí ó sì bẹ̀rẹ̀ sí ní pọ́n wọn nífun kí wọ́n jẹ́wọ́ bí wọ́n ṣe ṣe owó nàìjíríà àti ọrọ̀ ajé nàìjíríà tí ọ̀rọ̀ fi wá délé bídé ebi o ebi o ebi fọmọ nàìjíríà ẹ mazi okechukwu izigozoro òun náà ni ọ fọwọ́ sí ló kọ ọ̀hánèzè ndí ìgbò ó ní ẹ má jà wá tí ọ̀sọ́nu kí a ti mọ àwọn tí ń ṣe wá wádìí buhari kó o sì tẹsẹ̀ wádìí bọ àwọn tó bá ṣiṣẹ́ torí pé ebi ń pa nàìjíríà nàìjíríà sì ń lálàṣe ló sọ bẹ́ẹ̀ fún Bọ́lá Tinubu o ajá àbálẹ̀. ọ̀dà ajá àbálẹ̀ sì ń tẹ̀ síwájú àmọ́ kó tó di pé a tún tẹ̀ síwájú ẹ jẹ́ ká lọ sí òkè lọ́hùn wọ́n níṣẹ́ kan fún wa. ajá àbálẹ̀. ajá àbálẹ̀. à ń ṣe kó dibi o second kò sí second chance. tẹ bá kàn tí rí babaláwo kan tí ó jẹ́ tún ẹ̀kọ́ tó kàn gbé fún ilórúkà kan pé kẹ́ lọ́ọ́ lò ó ẹ fẹ́ máa lò níwájú wá wá báyìí ó ń ṣe eré ni máa gbẹ̀sán. òkìkí jọ̀ǹgàn sinimá látàn sọ̀rẹ́ o prime story tó gbóná òkìkí jọ̀ǹgàn lákọ́lé rẹ̀ táńtà lànìyàn Yínká Ayéfẹ́lẹ́ sinimá ilé lálejò ó lè kú o òkìkí jọ̀ngbọ̀n ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ tó bá ti jáde àwo tún wò ní ẹgbà bẹ́ẹ̀. sinimá ti tó òkìkí jọ̀ngbọ̀n ọ̀gán dá lórí rọmi sínú ọlọ́run ní rọmi ọ̀ràn sínú gbọ́rọ̀rọ̀ àpagboko tanná oṣù òrùn wẹ́wẹ́ ẹ̀jẹ̀ kalẹ̀ ẹni tí ó bẹ́sù jẹun pọ̀ síbi àgùngàn má tẹ̀sùn awọ irin ikú ni kì í ṣàrùn àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé à ń tà lánìyàn the baddest man on earth lágbára ìka tó dájú bí agbọ́n ẹ̀mí èèyàn jẹ́ nǹkan lójú ẹ̀ sinimá yìí ti gbóná jù kí òkè kí jọ̀gbọ́n ọmọ tọ́wẹ́ ò ń bẹ̀rẹ̀ ikú tó pa bàbá ẹ̀ ó yá ẹlẹ́kọ̀ọ́rùn polówó ikú tantan action packed movie yẹn lélẹ́yìí crime story tó kóná lala written and produced by adesina okekiola arolẹ́wọ́ directed by temi bakare starring dr yinka yefẹlẹ mohan antalaniyan tọ́lá ọ̀ladọ̀kun muyiwa adegoke lọ́ndọ́nà sọlá akitudela gata yomi ọlọ́run ló láyé fọ́kù kòkó bọ̀bọ̀ bi adésínà kìkíọ́lá fúnra ẹ̀ adébáyọ̀ falẹ́kẹ̀ bayo o and many more nínú sinimá ńlá yìí ta pàkọ́lé ẹ̀ ní òkìkí ìjọgbọ̀n subtitled in english ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ni o tó bá jáde ṣéè àwòtúwò ni ẹ gbà bẹ́ẹ̀. gbogbo èèyàn ti ń dáwọ́ dùnú ọjọ́ bí pẹ̀lú màmá wa archbishop bishop dorcas siyanbọ́lá ọláníyì màmá àgbàlá daniel church nílùú ìbàdàn màmá pé àádọ́rùn ọdún lókè pẹ̀ ninety years àwọn èèyàn wá ń gbaládùra wípé kọlọ́run ọba nínú àánú rẹ̀ kó dákun kó fún màmá lẹ́mìí gígùn sí pẹ̀lú àlàáfíà tó péye tó ń ti gbogbo ọmọ àtàwọn ọmọ ọmọ àwọn tí wọ́n ń kí màmá kú oríire ọjọ́ bí ni Dickness Efuwape Dickness Awojobi Elder Mrs Arogundade Elder Mrs Okosun àti Elder Mrs Adebunmi bákan náà ADC Cathedral Choir Headquarter ADC headquarter officers officiating deacon àti deaconess ADC headquarter twenty Christ Edifiers Group worldwide. Àjààbalẹ̀. Àjààbalẹ̀. dídùn dídùn ní ìrántí olódodo à ń fàsìkò yìí kéde ètò ìsìnkú màmá wa Dickness Ọlákàndé Owóẹ̀yẹ ní ọ̀gíní Friday ọjọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún 2024 tá a wà yìí ó ní funeral service nílé màmá tó wà ní number one zone two road six araromi street abaremu extension omiadi onílù ìbàdàn ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ kọ́lọ́hún ọba láàánú kó jẹ́ kí ẹ̀yin màmá kó dára àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ ni wọ́n ń kéde lórúkọ gbogbo ẹbí. abọ́ládé jẹ́ ń já ọṣì àwọn orílẹ̀-èdè bíi mélòó kan tí wọn ti gbọ́dọ̀ gbọ́ ẹ̀ ń ṣe válù válù ẹlẹ́sẹ̀ mẹ́rin kankan hmm. àwọn orílẹ̀-èdè kan wà ẹ́ válù níbo a bá gbọ́ pé wọ́n pe orílẹ̀-èdè kan ní Iran hmm, àwọn aláṣẹ ibẹ̀ wọ́n forbid èèwọ̀ wọ́n gbọ́ Valentine's celebration wọ́n gbọ́dọ̀ gbọ́ o Malaysia jẹ́ kan nínú àwọn orílẹ̀-èdè tí. Ti à ń ṣe value wọn ò fẹ́ gbọ́ Indonesia ìkànnà wọn ni Saudi Arabia hmm, wọn ní gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kẹ́ ẹ mọ́ ta òdòdó mugun kí kẹ́ ẹ mọ́. Saudi ò tí <laughs> ẹ gbàgbà kú wa kẹ́ ẹ mọ́ wa lọ́wọ́. ọba ṣe kéré orí ẹ kéde. <laughs> Pakistan náà jẹ́ kan India eh, àti orílẹ̀-èdè Russia hmm, àwọn orílẹ̀-èdè yìí valu tí àwa ń ṣe pọ̀pọ̀ ṣiṣẹ́ ọlálọ́mí lọ́wọ́ pupa bíi oníṣàngóyà àmọ́ tí kejì rẹ̀ ọ̀wọ̀de ah, àgbàṣe ń tara bí bàbá dàgbàdàgbà bàtẹ onírù èèyàn máa já fọmọ ẹni ni. òun ó sì fàlì. nígbà òun gangan fàlì. òun gangan fàlì kí ẹ máa ṣe kò sí ní tọ́tí ẹ̀jọ́ bẹ́ẹ̀ ẹ̀yin àwọn ìròyìn kan bẹ tá a yíráyè kà dáadáa lẹ́ẹ̀kan ìwà àmọ́ tó dé tójú ọ̀wà lọ bẹ̀ torí ìròyìn tó bá ìbéèrè dé ni o a tún lọ lẹ́ẹ̀kan sí sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin wọ́n ní àwọn aṣòfin wọn náà ti ṣetán báyìí wọ́n gbé àbá kan kalẹ̀ fún ìdásílẹ̀ àwọn ìpínlẹ̀ mẹ́ta láti ilẹ̀ káàrọ̀ àjíire àbá ọ̀hún náà ni wọ́n sọ pé kí wọ́n fi àwọn ìpínlẹ̀ mẹ́ta kan kún àwọn ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá tí wọ́n ti gbé ka iwájú àwọn akẹgbẹ́ wọn báyìí ẹni tí ó ti agbátẹrù àbá ọ̀nà ọ̀nàrẹ́bù Bùsáyọ̀ Olúwọlé Ọ̀kẹ́ tí ń sojú Òbòkun Oríadé Federal Constituency ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ ẹ̀mọ́ ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní wọ́n sọ pé kí wọ́n ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ Òkè Ògùn Òkè Ògùn State yes ìpínlẹ̀ Ìjẹ̀bú Ìjẹ̀bú State àti ìpínlẹ̀ Ifẹ̀ Ìjẹ̀ṣà Ifẹ̀ Ìjẹ̀ṣà State. àwọn èèyàn wá béèrè pé níbo lẹ fi ìpínlẹ̀ Ìbàdàn Ìbàdàn State sí. <laughs> àwọn aṣojú wa náà ń bẹ ń bẹ o. ṣé wọ́n wà ń bẹ. Ah, aṣojú ìpínlẹ̀ ọ̀yọ́ náà ń bẹ ń bẹ oh, aṣojú oh. láti ilẹ̀ ìbàdàn náà ń bẹ ń bẹ oh, kí wọ́n bá ṣe àwa tí wọ́n bá tójú yín mẹ́bọ̀ ń bẹ ń tó ojúkojú mi tún nù o. ìrọ̀ pákéjì bíìlì tiwọn náà lọ́wọ́ ni ẹ̀ ti ìbàdàn state ah. wọn pákéjì ẹ̀ lọ́wọ́ bí nǹkan ò bá sì ti pọ́n bí èèyàn bá jẹ́ tipátipá àmọ́ kan yẹn lẹ́yìn. ètò ọmọ kó tẹ bá ń tẹ bá ń gbó gbégbégbégbé tẹ ẹ bá tètè gbé wọn ó gbégbégbé nígbà tí wọn bá lọ dáwọn ilé ilẹ̀ tí wọn ò rántí ọ̀dọ̀ wọn nígbà tẹ ẹ sọ̀rọ̀ wọn nígbà tẹ ẹ sọ̀rọ̀ síbẹ̀ iná bẹ́ẹ̀ ọlọ́run sàmọ̀ sàánú èèyàn ni all right ajábalẹ̀ ìròyìn àwọn ìwé tí a mú wáde fún ti ọ̀rọ̀ òní ẹni tí ó ti fi ìgbà kan jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè yìí ó ti sọ yanyanyanya pé Buhari nígbà tí ń ṣe ààrẹ Nàìjíríà ìgbà kò buwọ́lu six point two million dollars o pé kí wọ́n fi ṣe ìtọpinpin ètò òdìbò fáwọn òǹtọpinpin àwọn election observers wọ́n ní ńṣe ni wọ́n yí signature rẹ̀ tí wọ́n fi ṣe dáadáa àyà hmm. tí wọ́n ṣeun hmm, wọ́n um, fọ̀jì ẹ̀ ní o six point two million dollars. Hmm. Boss Mustapha ló ti ṣàlàyé pé òun kọ́ lòun buwọ́ six point two million dollars sí o tàwa ni tí wọ́n sọ pé wọ́n fi mójútó àwọn international election observers àwọn òǹtọpinpin ètò ìdìbò tí wọ́n wá láti ilẹ̀ òkèrè Mustapha onítàwa ni àbí mm. Mustapha nígbà tí ọlọ́rẹ̀ jẹ́rìí mọ́ tako gómìnà báńkì àgbà ilẹ̀ wa ń gbà kan Godwin Emefiele ńṣe ni boss Mustapha ló di gbogbo ẹ̀bi ló dìrú Godwin Emefiele ó ní ẹ̀mí ewé lèlè Emefiele lò hmm. láti fi ṣe jíṣẹ́ àwọn iṣẹ́ kan tí ó padà yíwọ́ ó ní àmọ́ o ẹyin gbogbo Buhari ló buwọ́lu eléyìí Buhari ló buwọ́lu eléyìí tí wọ́n ń sọ Buhari kọ́ torí pé ọ̀pọ̀ àwọn signatures yìí ọ̀pọ̀ àwọn ìlànà buwọ́lu yìí wọ́n yí ni ayúyú ni wọ́n fi ṣe ìròyìn yẹn ni pé hmm, ọmọ ọ̀gá ẹ lọ gba balance ẹ Daily Trust tí ó jáde lónìí ojú ìwé kẹta ni wọ́n kọ sí o. ọ̀dà wọ́n ní àwọn super eagles wa léyìí tí wọ́n ṣe bẹ̀bẹ̀ ní Côte d'Ivoire wípé wọ́n ti fún ọ ní àwọn ẹ̀bùn ńláńlá kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan wọn wọ́n ti fún ọ ní MON wọ́n fún ọ ní ilẹ̀ ilé ìbéèrè táwọn èèyàn béèrè ni pé ṣé ìṣe pé etí lobìnrin fi gbóhùn lórí ọ̀rọ̀ ti ilẹ̀ yìí. ètò wọn fún àwọn Westerhof ní nineteen ninety four. ọgbọ̀n ọdún lẹ́yìn ẹ̀ ni wọ́n tó tó tẹ̀ wọ́n lọ́wọ́. ọdún tó yìí náà kan ní ọ̀sẹ̀ sẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni hmm. pẹ̀sẹ́rò tiẹ̀ wá ṣàlàyé ọ̀rọ̀ ó ní pé à láńjọ́ tí wọ́n ti bí òun à òun ò lọ bọ ọwọ́ ààrẹ kí wọ́n sọ pé ó ṣe dáadáa báyìí rí o wọ́n tó á fún un ní o ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ Super Eagles wa wọn ò ní ní Ah ìdí náà ni pé lọ́gán tí wọ́n ti parí AFCON yìí tí wọ́n lọ fẹsẹ̀ wọn sẹ̀ àdéhùn ti parí láàrin ilẹ̀ Nàìjíríà àti ará Portugal Jose Peseiro. ó sá ti gbalé rẹ̀ tó fẹ́ gbà ó sì ti gba mon àbí kí ló gbà ó sì ti gba ẹlẹ́kọ̀ọ́ dèrè lọ́rọ̀ ẹ̀ ó ti dèrè. ibi náà ládé dúró lórí ìròyìn àjábalẹ̀ fún ti òní àwọn èèyàn wa wọ́n accuse ẹ pé ọ̀bọ àwọn jẹ́ pé wọn mọ táwọn èèyàn sọ̀rọ̀ ẹ ṣí ojú òpó sílẹ̀ àwọn nǹkan tí wọ́n fi panu náà nù. ṣí ojú òpó sílẹ̀ ibi wọ́n ń pè ọ́ sí o bí wọ́n ń pè ọ́ sí o. ẹ orí ìròyìn la wà ẹni tí ó ń gbìyànjú láti pè wá hmm. orí ìròyìn la wà. ẹ pè wá ah, sórí o oh oh. tá a bá ti parí ètò ẹ pè ní nǹkan bí hmm. ìṣẹ́jú márùn ní sísìn. o oh three two three two ten fifteen. hello. hello. hello hello ẹ káàárọ̀ arákùnrin gbáyé ẹ káàárọ̀ dr bayo ẹ káàárọ̀. ẹ káàárọ̀. Eh, adúpẹ́ lọ́wọ́ àwọn federal rep wa pé àwọn gọ́fúnà kan gba owó tí wọ́n bẹ́ẹ̀ ṣe ká gan ó jẹ́ kára mímọ sẹ́gírì wípé owó yẹn pọ̀ débi wípé àwọn ọmọ bá wọn mójútó owó yẹn bá ṣe ń ná owó ní stéètì tó a kàn fẹ́ rọ àwọn federal rep wa yìí kán jọ kán gbà wá mọ́tò lówó yìí ti dọ́bùdọ́bù tí àdẹ̀wá ní kankan yìí bá wa mọ́nítọ̀ owó yóò ṣe kárí àwọn aráàlú owó tó ní ẹjọ́ tó ọlọ́run o ẹjọ́ o. ẹ jẹ́ lómi náà sọ ẹ̀ lóhùn. ẹ̀ ló rárá. ẹ káàbọ̀ ẹ̀rìn dáhùn. kò sẹ́ni tí yóò pè nínú ìpínlẹ̀ mẹ́fà tí ilẹ̀ Yorùbá ní Ọ̀yọ́ state ló tóbi jù kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn aṣòfin Ọ̀yọ́ state wa amẹ́rẹ́rìnlá tí wọ́n sùn lọ ni àbí kí ni ìtumọ̀ ogbó yẹn tí wọ́n jọ ló ń sọ náà o. ẹ sọ bẹ́ẹ̀ ń sojú aṣòfin ohun yín le o. ìpínlẹ̀ Ìbàdàn tí wọ́n jọ ọ̀nẹ́rẹ́bù lẹ̀ ń bá sọ̀rọ̀ báwọn. you speak honorably to all the Hello ẹ kú òní rédíò yín àbí kẹyìn ilẹ̀ yóò gé o yóò gé o. àwí fún yín. ta ni mẹ́ńbẹ̀. ẹlòmíì ti gbà lọ́wọ́ wọn wọn ọmọ lónìí. ẹ lóhùn. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. alájí adéwà láti Ọ̀yọ́ ló ń sọ̀rọ̀. àwọn tuntun wa gbọ́dọ̀ ebi tí ń pa á tẹ́lẹ̀ wọ́n má tún fi ọ̀rọ̀ fi ìbílẹ̀ wọ́n má tún fi òṣèré pa á lébi o kí wọ́n dìde gbogbo òkè ògùn kankan tá à ń gbọ́ yìí ń bo ní ọ̀yọ́ state jù lọ ibo ni gbogbo